Bluetooth mode. í àìní mi kò má lè sùn hmm. kò má lè sùn bí àkọ́pẹ́pẹ́ yà ṣe. òrìṣà tí ń lo òkò kan ò sí lẹ́yìn òkò. ìṣọ̀lá ó yá tẹ́tí kò gbọ́ gbogbo iṣẹ́ òkò rẹ̀ bá ti ṣe òògùn ìmì àmínà ló máa jẹ́ iṣẹ́ òkò ṣe òògùn ní fíìsì gbogbo iṣẹ́ òkò rẹ̀ bá ti ṣe òògùn ìmì iná ló máa jẹ. ìṣọ̀lá ó yá tẹ́ tí kò gbọ́ gbogbo iṣẹ́ oko rẹ̀ bá ti ṣe o. èmi àmínà ló máa jẹ iṣẹ́ oko ṣe òbò nífìsìn gbogbo iṣẹ́ oko rẹ̀ bá ti ṣe o. òbò èmi àmínà ló máa jẹ. ojú olóko làbàdo sì ń gbó òbò lọ́jọ́ tó fi kọ ọ̀rọ̀ jọ òbò yìí lọ́jọ́ ló fi gba kókó òun lọ́jọ́ tó gbadé ọba èmi ayayere láàdẹ ọkọ òun máa kó jẹ lásìkò máa tún pọkànlé balẹ̀balẹ̀ máa ká tán sókè máa finú ṣoyún máa ṣàbíyamọ máa fọkọ lọ́mú máa fọmú fọmọ máa tọ́jú ilé máa tọ́jú ẹbí èmi mo ṣẹ́gun sí èmi láàjẹ gbogbo iṣẹ́ o bọ́dẹ bọ́ọ̀rẹ̀ ṣe o èmi àmì náà ló máa jẹ. iṣẹ́ oko rẹ̀ bá ti ṣe òwò èmi àkànà ó máa jẹ iṣẹ́ oko ṣe òwò ní fíìsì gbogbo iṣẹ́ oko rẹ̀ bá ti ṣe òwò èmi àkànà ló máa jẹ ìṣọ̀lá ó yá tẹ́ tí kò gbọ́ gbogbo iṣẹ́ oko rẹ̀ bá ti ṣe òwò èmi àkànà ló máa jẹ iṣẹ́ oko ṣe òwò ní fíìsì gbogbo iṣẹ́ oko rẹ̀ bá ti ṣe òwò èmi àkànà ló máa jẹ. Bye balẹ̀ kò sí lọ síwájú láì sínú dídùn oko ò lè gbèrí àtọkọ lẹ́yìn láti ṣàṣeyege ẹ̀rù ọba mi ò mi ò yọ sọ oko ọkọ lè jù máa lo gírísì gbógun bí ìtẹ̀sí mi ò ṣojú rí àtọkọ lẹ́yìn láti kéré oko àtọkọ lẹ́yìn láti kéré ògbò ṣé kò yẹ kí n jèrè ọkọ o iṣẹ́ oko ṣe ògbò nífi í sìn gbogbo iṣẹ́ oko rẹ báyìí. kókó rẹ̀jẹ̀ ló ń kọlẹ̀ òbòmí àṣiṣẹ́ bó bá wá kú lọ Yorùbá mo ra lé sí London òbòmí lọ́jẹ́ ilé Amẹ́ríkà òbòmí lọ́jẹ́ mo ra lé sí Dubai òbòmí lọ́jẹ́ ilé ní Canada òbòmí lọ́jẹ́ mo ra lé sí Naija òbòmí lọ́jẹ́. yẹ ẹ kúrọ̀lẹ̀ ẹ kúrọ̀lẹ̀ mi kò ṣe mi ò really fẹ́ pẹ́ mi kò fi ojú líle wọlé ni because kò yẹ kí n wá síta lé ni ẹ kí n tó máa bá ètò lọ torí lánàá àwọn nǹkan tó yẹ kí n ṣe àwọn ìpolówó tó yẹ kí n ṣe lánàá mi ò tètè ṣe ẹ jẹ́ kí sáré mú àwọn ètò kọ̀ọ̀kan wá sí iwájú mo mọ̀ọ́mọ̀ wo aṣọ yìí mo máa sọ̀rọ̀ lórí ẹ̀ later number one eh, fún twenty four hours perfume gbogbo ẹ̀yin eh, olólùfẹ́ Olúyinká TNT eh, fún twenty four hours perfume ẹ eh, kọ̀ sí olú ilé ah ọlọ́run o twenty four hours perfume ẹ kọ sí www dot automaticnaturalproduct.co.uk mo ti tag ẹ sórí page mi àbí kẹ́ pè wọ́n sórí nọ́mbà yìí zero seven nine nine nine nine six one two four two zero seven nine nine nine six one two four two twenty four hours perfume ẹ ẹ bá mi kọ sí wọn tẹ bá dẹ fẹ́ lórí website lórí ẹ pé kíní wọn website wọn ẹ lo tnt twenty twenty one is the code to use to get uh, percentage off then fún detox detox tea gbogbo àwa tá bá ń fight fat gbogbo àwa tá a bá ní fibroid gbogbo àwa tí a bá ní problem àti lóyún ẹ kọ sí débọ̀ láti ra tíì lọ́wọ́ wọn plus four four seven four six six two three five seven six eight plus four four seven four six six two three five seven six eight twenty four hours perfume tí mo sọ lánàá wà very very important pàápàá fún àwọn ọmọ tó ti fẹ́ tó ti ń súnmọ́ àti bẹ̀rẹ̀ nǹkan oṣù fún àwọn obìnrin tó ń ṣiṣẹ́ oorun àwọn obìnrin tó ń ṣiṣẹ́ agbára iṣẹ́ tí wọ́n fi ń sweat is very very important ẹ kọ sí wọn lórí zero seven nine nine nine nine six one two four two aṣọ tí mo wọ̀ yìí ẹ àwọn iléeṣẹ́ kan ló ṣe mí lọ́ṣọ̀ọ́ aṣọ pọ̀ tí wọ́n ṣe fún mi mo kàn jẹ́ mo kàn jẹ́ the type tẹ́ pé kinní ni in fact iṣẹ́ mi iṣẹ́ kan tún máa wálé ó máa wáyé ní ọjọ́ sunday aṣọ wọn náà ni mo wọ̀ ń bẹ̀ wọ́n tún ṣe deliver àwọn aṣọ kan fún mi lánàá ni torí èmi máa ń láti wọ african web mo mọ bí mo ṣe lè get ẹ̀ níbí báyìí náà bá ṣe ẹ̀kọ́ sí mi náà bá ṣe oríṣiríṣi fún mi but wọ́n dẹ̀ mo dẹ̀ gbọ́ pé iléeṣẹ́ wọn wà lára àwọn iléeṣẹ́ tó tóbi jù ní London tó jẹ́ African eh, fún African wears pàápàá àwọn tó máa ń rán aṣọ láti Nàìjíríà àwọn tó máa ń rán aṣọ tó máa ń pè ní eh, Jonathan style yẹn in fact àwọn ní wọ́n pè wọ́n ní Mario Thompson exclusive Mario Thompson exclusive ẹ pè wọ́n àwọn náà máa fún yín ní material àwọn náà máa bá yín ran èmi ò tiẹ̀ fún wọn ní style àwọn náà ṣe fún mi wọ́n kàn gbé ránṣẹ́ sí mi ní even aṣọ tí mo wọ̀ tó máa tí mo máa wọ̀ nínú iṣẹ́ tí mo ṣe tó máa wá ní Sunday àwọn ló ṣe é wọ́n tún ti send àwọn set kan sí mi lánàá láì gba nǹkan kan lọ́wọ́ mi wọn ò dẹ̀ rán mi níṣẹ́ tí mò ń ṣe mo kàn ní no ẹ jẹ́ kí n kí n sọ̀rọ̀ wọn because wọ́n good àwọn ló ṣe lè ẹ rí mi ò ra material mi ò ṣe anything mi ìsọkọ́bọ̀ àwọn náà ṣe wọ́n tún send new set sí mi lánàá so ẹ pè wọ́n sórí wọ́n jẹ́ Mario Thompson exclusive ẹ ní láti lọ sí Nàìjíríà because àwọn kan tún máa ń send aṣọ sí wọn láti Nàìjíríà pé kí wọ́n bá wọn ran kí wọ́n dẹ̀ máa send padà tẹ bá rí ilé iṣẹ́ wọn bó ṣe tóbi tó ń bì báyìí mi ò believe pẹ̀lú nǹkan báyẹn wà nínú London báyìí nínú London bí báyìí ẹ pè wọ́n sórí nọ́mbà yìí zero seven four one four six five seven seven six five seven nine nine zero zero four zero seven four one four six five seven nine nine zero wọ́n máa surprise pẹ̀lú nǹkan tí mò ń ṣe torí wọ́n ràn mí but mo rí pé iṣẹ́ ọwọ́ wọn da mo dẹ̀ fi pé ó yẹ káwọn èèyàn mọ̀ nípa wọn ni mo ṣe ń ṣe yes nǹkan tó gbé mi wá nírọ̀lẹ́ yìí lánàá mo sọ̀rọ̀ lórí pé ọkùnrin àti papers mo dẹ̀ sọ̀rọ̀ lórí pé ẹ̀yin ọkùnrin tá à ń ṣe matchmaking fún ẹ má parọ́ fún mi ó ṣe ní ẹ̀yin ọkùnrin London lára báyìí gbogbo nǹkan lẹ́yìn ọkùnrin London fi bàjẹ́ number one ẹ eh, ní ní owó tẹ bá máa ra nǹkan fóbìnrin ẹ eh, máa máa ṣe pound sí náírà ẹ ma ṣe pound sí náírà kẹ́ tó ra nǹkan fóbìnrin ẹ nílé ìnáwó gidi ẹ̀yin lẹ máa lọ sílé obìnrin tẹ máa fi aṣọ kọ́ sórí ilẹ̀kùn tẹ máa cross ẹsẹ̀ yín ẹ fẹ́ jẹ bọ̀kọ̀tọ̀ ẹ fẹ́ jẹ ẹja ẹ fẹ́ jẹ gbogbo ẹ ní kọ́bọ̀ tẹ máa filẹ̀ ẹ lówó tẹ fẹ́ ná fóbìnrin ẹ mọ obìnrin bá sọ̀rọ̀ ẹ sọ pé obìnrin ò dá obìnrin ò dá ìwà yín gan ẹ ní kọ́bọ̀ lápò tẹ fẹ́ ná fóbìnrin ẹ tún máa máa parọ́ irọ́ yín gbogbo nǹkan tẹ máa jẹ lóbìnrin lẹ máa ara obìnrin le ma ma wá bí kẹ máa wá wèé lóòótọ́ la ní pé kóbìnrin má bà kọ́ má mind kọ́ má ṣèwé fún yín but ẹ eh, lè máa rọ́ọ̀bù Peter kẹ máa fi pay Paul ó kó yín gan òṣìṣẹ́ tààrà chocolate oríṣiríṣi jẹkújẹ àwọn non organic food ti ba okó yín jẹ́ gbogbo yín bẹ ṣe fáìn tẹ ṣàgbè lójú yòyò kò sókó lábẹ́ yín kò sí okó lábẹ́ yín okó yín ò dáa okó yín ó máa gbẹjọ́gbẹjọ́ kó tó le ni ìgbà míì ẹ máa rókò mi bẹ máa wò pé kí leléyìí eko oju lẹ ní oko yín ò da kò sóko tó gidi lábẹ́ yín wọ́n máa gbé yín gbé yín jó gbó kó yín jó pó kó yín alalala irọ́ ni kò ní le tó bá le tọ́kọ tó wọnú òbò ó ti rọ̀ padà kí lẹ wá fi wúlò kí lẹ fi wúlò ẹ máa máa wá obìnrin tẹ́ ẹ máa gbá oko tẹ́ fẹ́ ẹ lóko tẹ́ fi ń dóbìnrin oko oko òṣìṣẹ́ lábẹ́ yín ẹ lówó kí lẹ fi wúlò fóbìnrin gan ṣàgbẹ̀ lójú yòyò gbogbo chocolate gbogbo ìjẹkújẹ ó ti ó ti ba àwọn ọkùnrin nàìjíríà mo mọ̀ kọ́ máa ń parọ́ fine bẹ́ẹ̀ àwọn yẹn tiẹ̀ sì ló kó oko wọ́n sì oko wọ́n sì ń ṣiṣẹ́ oko ẹ̀yin tẹ wà ní diaspora oko yín ò ṣiṣẹ́ mọ́ àtọ̀tọ̀ ló kù oko jọ̀bọ̀ lọ ni oko tó rìnyàn láyà oko tí ò tí ò ṣe pé kíní tí ò wúyàn lórí ẹ kò ṣàgbẹ̀ lójú yòyò ni yín kò sóko lábẹ́ yín adẹ̀ ń tì wọ́n mọ̀ tobìnrin mọ́ tobìnrin ẹ tún máa parọ́ ẹ lówó lọ́wọ́ irọ́ ni ẹ máa change ìpàkẹ́ tó one pound fọ́bìnrin ẹ máa change ẹ máa change owó yẹn kan tó ni apart from that ẹ tún ẹ ẹ nínáwó fóbìnrin ẹ ló kó tẹlẹ fi welcome obìnrin dáadáa oko yóò gúnyàn lórí wá tí ẹ ní naija ó lè bí ọkùnrin ò jẹun kánú naija tó bá gbé oko ẹ̀ jáde wípé okó ẹ ọmọkùnrin lè tọ́ i'm telling you ó bá rọ́kùnrin ní nàìjà bí ò bá lówó lọ́wọ́ tó bá gbé okó ẹ̀ jáde wàá rí bí okó yẹn ṣe máa le ilé tó máa le gan inú ẹ̀ á máa dùn ni. ẹ fẹ́ ṣe fẹ́ dìbọ́ǹkì nǹkan tí mo ẹ ló kó lọ́wọ́ náà. ẹ ló mú wa lórí program mi. ẹ ló kó lọ́wọ́ kò sókó lábẹ́ yín tẹ́ lè fi impress ọkùn obìnrin gbogbo nǹkan tí yín ṣàjẹ ṣàjẹ ṣàjẹ ṣàjẹ lẹ máa máa wá kẹ́ máa parọ́ kẹ́ máa fi kẹ́ máa rọ́pù peter kẹ́ máa fi kẹ́ máa fi pay paul tó bá di ọ̀rọ̀ eré náà ọkùnrin máa obìnrin máa bá yín ṣeré títí títí títí títí wọ́n máa máa fi ọwọ́ ọwọ́ fa okó sí ni wọ́n máa fi ọwọ́ fa okó yín sí ni okó yín ò lè wọlé yours truly on its own without aiding láì jẹ́ pé wọ́n hèdè okó yín wọ́n bá yín fi ọgbọ́n bàjẹ́ ẹ̀ wọlé kó lè wọlé kó dúró tó bá dẹ̀ wọlé gan kó lè oko yóò lè dó obìnrin fún five minutes kó má rọ̀ padà lórí ìjẹkújẹ ẹ oúnjẹ tá à ń jẹ àwọn àti understand pé kò ságbo gidi oko yóò lè wọlé kó dúró sínú obìnrin for thirty for for for five minutes láì jẹ́ wípé wọ́n tún mú jáde wọ́n tún gbé sẹ́nu padà kó tún ṣẹ̀ṣẹ̀ bá yín hèdè kó tún le otherwise kò lè lé on its own torí pé gbogbo ìjẹkújẹ tẹ̀ ń jẹ ẹ kàn sọ pé not all men ni ariwo náà la gbọ́ ẹ tá bá kó fifty men le. àádì la ma fi rí twenty tí o kó e ṣiṣẹ́ dáadáa normal bóyá àwọn tó ń lọ ní regularly ton ton jẹ nǹkan Kini regularly bọ̀ àwọn tó wà nílùú oko yín ò ṣiṣẹ́ mọ́ ẹ lówó tẹ fẹ́ ná ẹ lóko gbogbo nǹkan tó fi ń ko si obìnrin kò sí ìtẹ́ níbẹ̀ àwọn oko bá ń gbé sí ló wà lábẹ́ yín ẹ̀yin náà lè máa kakọ ẹ̀yẹ́ wà ìyọ̀ sixty seven ìyọ̀ seventy ma wo wọ́bìnrin thirty níbo lẹ ti fẹ́ rí ṣe oko yìí tí ò lálùbáríkà tí ò ṣiṣẹ́ mọ́ ẹ wọ́n ní London is stressful London is stressful ló ní kókó yìí má ṣiṣẹ́ mo wá bíbá mo wá sọ mo ní mi ò fẹ́ irọ́ you cannot rob Peter to pay Paul ọmọkùnrin kan mo mo mo connect ẹ pẹ̀lú obìnrin mo de sọ fún yín pé tẹ́ bá níyàwó my my matchmaking is not casual mi ò ní casual obìnrin lórí platform mi tẹ́ bá ń wá casual matchmaking tẹ́ pé kò fẹ́ dóra yín ni ẹ ló kọ́ lọ́wọ́ ẹ ma. wá ẹ kúkú wá ẹnìkan tó yẹ pé ó máa bo àṣírí yín tẹ́jọ máa ma gbé but ẹ ń wá matchmaking pé ẹ ẹ casual mi ò ṣe casual lórí lórí platform mi eléyìí wa lóun wa matchmaking a matchmaking ẹ̀tọ́ létà lóríṣiríṣi irọ́ wá ń jáde oníyàwó ó wa sì wà connected pẹ̀lú ìyàwó ẹ̀ nítorí pé ìwé ẹ̀ ò tíì pé mo mọ̀ pé àwọn obìnrin míì máa ń ṣèwé fọkùnrin tí wọn ò ní mind bẹ́ẹ̀ á ti jẹ́ àjọsọ wọn láti ilẹ̀ bẹ́ẹ̀ kó ṣe pé kó o parọ́ kó wá lọ gba ìwé lọ́wọ́ obìnrin kan ko wa fi sílẹ̀ nígbà tí ìwé ẹ̀ ti pé kó wá ní nítorí wípé o ti rí obìnrin míì látọ̀dọ̀ Yínká TNT wàhálà obìnrin míì tó bá rí lọ́dọ̀ mi yẹn ọbọ̀ yìí jèrè lẹ́yìn ọkọ o ò lè jèrè ẹ̀ ẹ̀ lè ara yín nítorí wípé o rọ́ọ̀bù Peter láti pay Paul ni mo dẹ̀ ti sọ fún ọkùnrin mo fẹ́ gbé ojú ẹ̀ jáde but i'm just going to do, use this as a warning sí àwọn ọkùnrin mi ẹ má wá try yẹn lórí platform mi ẹ má wá try yẹn tó o bá ti sọ tìyàwó ẹ out má wá síbi mi ò ní casual relationship gbogbo ẹ̀yin ọlọ́mọ mẹ́rin ọlọ́mọ márùn mi ò ní ìyàwó fún yín lórí platform mi kò sẹ́ni tó fẹ́ liability kò sóbìnrin tó fẹ́ rú ẹ̀ o ò lè bí ọmọ mẹ́rin ìyá méjì kó tún máa wá obìnrin mi ò fẹ́ bọ iye obìnrin yẹn jẹ́ ni tó bá ti ní nǹkan tó jẹ́ pé ọmọ mẹ́rin ọmọ márùn to tó ń wóbìnrin mi obìnrin tó fẹ́ fẹ́ yẹn ò lè ní fọkànbalẹ̀ kò lè ní ìfọkànbalẹ̀ nítorí pé kò ní stop ẹ láti má communicate pẹ̀lú àwọn ọmọ ẹ̀ tó bá ti mọ̀ pé o ti bí ju ó pọ̀ ju àrírú ẹ̀rí ọmọ mẹ́ta má wà má pè mí tó bá ti bí ju ọmọ mẹ́ta lọ tó bá pè ti bá kọ́lẹ̀ mo máa cross ẹ̀ out ni torí èmi náà ò lè gbàdúrà kí n ti àwọn ọmọ tèmi síbẹ̀ ẹ ti níyàwó méjì ìyàwó mẹ́ta ẹ wá máa parọ́ ẹrò bí obìnrin nìkan náà ló ń ṣerú ẹ̀ ni ìyàwó mẹ́rin ọmọ mẹ́rin ìyàwó mẹ́rin ọmọ mẹ́rin ẹ wá tí wàá fẹ́ máa mọ́bìnrin mi ẹ wá rò pé èmi máa push obìnrin sí yín ẹ rò pé mo gọ̀ ẹ mọ̀ pé tó bá pe ajá porí ajá wọn porí ìkòkò tó fi ṣe é màá push obìnrin mi sí yín it's not going to work tó bá ti ní ju ọmọ mẹ́ta lọ má gbà má pè mí má pè mí number one okú ẹ o le ṣiṣẹ́ dada nọmba two oríṣiríṣi àrùn ló ti máa wà lára ẹ gbogbo ẹ̀yin tẹ́ ní àrùn eh, eh, health medical related issue má pè mí torí wípé ibì kan ló ti ń bọ̀ ẹni tí ò bẹ ẹ wà níbẹ̀ ní tí ò má jẹ́ kí ẹ má jẹ́ kí n ti àwọn obìnrin sóbìnrin sí wàhálà ọjọ́ alẹ́ kó jẹ́ pé ọ̀tọ̀ lẹni tó ṣùgbẹ́ ọ̀tọ̀ lẹni tó ń ko èmi ò ní obìnrin tó máa máa bọ́kùnrin wọ pampers lọ́jọ́ alẹ́ mi ò ní lórí platform mi mi ní obìnrin tó máa máa bá ọkùnrin kó gbẹ́ wọ pampers mi ò ní tó bá ti ní related issue health má wá sọ́dọ̀ mi àfi tí n bá rí ẹni tó ní health problem bíi tiẹ̀ náà bẹ́ẹ̀ tó bá ti sí yẹn tó bá ti ní health related ibi tó ti dá ọ̀ràn pẹ̀lú ìyàwó ẹ̀ yẹn náà ni kẹ́tì lọ ràn lọ parí ẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ má kó health issue ẹ wá wá fún ẹ lóbìnrin mi kó wá máa forí fa because tó bá ti ẹni ọkùnrin tó ti wà diabetic ó kówó ló ní lábẹ́ tó fẹ́ fi dóbìnrin tó bá rí lórí platform mi ọkùnrin tó ti wà lórí metformin ó kówó ló ní lábẹ́ ọkùnrin tó ti ní àwọn kìíní okòwò ló fẹ́ fi dóbò míì ẹ má wá wá àwọn àlòkù tírélà kẹ wá wò pé máa wá sí ọ̀dọ̀ obìnrin kan lórí platform mi it's not going to work i will not do that nítorí èmi náà ò lè gbarú ẹ̀ tó bá ti ní medical problem i don't want you any medical issue mi tí ẹ fẹ́ gbọ́ no matter how little i don't want you ẹ lọ ẹ lọ bí tẹ́tí kó náà ní kẹ padà sí ẹ mò ń lo oògùn kan kò àfẹ́tò kò bí ó máa padà àfẹ́tì okó ẹni and I will be very stupid láti pé kó wà yọ sixty kí wọ́n máa matchmate pẹ̀lú obìnrin obìnrin thirty eventually ọmọ yẹn máa padà doníranù torí okó ẹ nígbà tó ti wà ní sixty ẹpọn ẹ ti ń já wálẹ̀ okó ẹ ti ń padà síbi tó ti wá okó wo ló fẹ́ fi dú ọmọ tó máa fi pé fifty ìgbà tọ́mọ ẹ bá máa fi pé fifty gbogbo kó tiẹ̀ ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ jọmọjọ́ ló kó ẹ ti jáde kí ló báwo ló ṣe fẹ́ do ẹ rò pé wọ́n kàn ń ro obìnrin wọ́n kàn ń matchmake wọ́n kàn ń matchmake obìnrin together it doesn't work that way ẹ máa wà ní sixty ẹ náà ń wọ ọmọ forty ẹ fẹ́ ba yí ẹ̀ jẹ́ ẹgbẹ́ ẹlẹgbẹ́ ń tọ́ ẹlẹgbẹ́ ń wọ́tọ̀ tẹ́ bá ti wá sixty ẹ máa ẹ máa wá àwọn àwọn obìnrin bíi àbí fifty eight because ẹ bá ń wá bíi fifty báwo lẹ ṣe fẹ́ do ẹ wà nílùú òyìnbó oko yín ò ṣiṣẹ́ tààrà mọ́ nítorí ìjẹkújẹ tẹ̀ ń jẹ ẹ tún wá ń wọ ọmọdé tẹ máa bà láyé jẹ́ tó bá yá ẹ wá ló ń dókò ta ẹ ló ń ṣèrànù kò ṣe ní ṣèrànù okòwò lẹ ni lábẹ́ èyí tó kéré nínú yín gan Oko ẹ̀ ṣì ó sì ń tọrọ ọlọ́run ni kókó ò má bọ́ lọ́wọ́ nǹkan tó máa sọ pé èyí tó dàgbà tẹ́pọ̀ ti já wálẹ̀ tó kó òṣìṣẹ́ tààrà mọ́ èmi ti sọ fún yín pé wọ́n ní ni lati money ní nọ́lẹ̀ o matchmaking is like a work to me mi ò ní ṣe nítorí pé ẹ ń mi lówó ẹ take money ẹ gbà no it's not going to happen ebi ò pa mí àbójú mi ẹ wò mo ti ṣe irun mi lẹ́nìí ṣojú ẹmẹyẹ tí mo san ṣojú mi jojú ẹni tẹ́bi ń pa ebi ò pa mí o kéèyàn má fi pé bóyá ọkọ̀ máa wàá fún mi lówó fi pé it's, just like that mo need money i'm not that kind of person ìbẹ̀rù ọlọ́run gbé inú mi mo dẹ̀ bímọ mi ìfẹ́ kí n jẹ èso kéyìn máa kà wọ́n mi gbogbo ẹ̀yin bàbá àgbàlagbà ẹ wá àgbàlagbà ẹgbẹ́ ayín ṣúgà mọ́mì bíi tiyín gbogbo ẹ̀yin tí ṣúgà ti bàgbésí ayé yín jẹ́ tó kó yín ò ṣiṣẹ́ mọ́ ẹ kúrò lórí platform mi gbogbo ẹ̀yin tẹ ní health uh, related issues don't come torí pé mo máa mọ̀ irú ìtí mo mọ̀ yín sì mo fi yá ẹ o má ṣerú ẹ̀ mọ́ mo dẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ mo sọ fóbìnrin yẹn pé don't communicate with him again mo dẹ̀ sọ fóun náà wípé don't ever come back don't come back to me bẹ̀ tó bá jẹ́ wípé mo rotọ́lú àtàwọn èèyàn tó bẹ̀bẹ̀ máa gbé píkṣọ ẹ̀ síta ẹ fẹ́ lọ ẹ máa kí ìyàwó kọ sílẹ̀ ẹ fẹ́ ẹ fẹ́ parí ìwé yín pẹ̀lú ẹ̀ ẹ máa wá ní girlfriend tẹ́ bá ti parí ìwé yín pẹ̀lú ìyàwó yẹn ẹ filẹ̀ ẹ wá lọ wá ẹni tí Yínká ṣẹ̀ fún yín ẹ lè jèrè ẹ̀ ẹ ní jèrè ara yín ọgbọ́n yìí jèrè lẹ́yìn ọkọ̀ torí pé o fẹ́ rọ̀bù Peter láti pay Paul ni tó bá fẹ́ filẹ̀ filẹ̀ ká mọ̀ pé o ti filẹ̀ kò ṣe pé bóyá o o o attach mọ́ nítorí pé o fẹ́ gbàwé ẹ̀ complete ara nǹkan tá à ń sọ nìyẹn nígbà tó bá wá ṣe yẹn tó gbàwé ẹ̀ complete tó filẹ̀ lọ obìnrin yẹn wọ́n máa find it difficult láti help ẹlòmíì in future because nǹkan tí wọ́n ti ṣe obìnrin yẹn ò ní gbàgbé wàá fi tiẹ̀ bá tẹlòmíì jẹ́ tí ó yẹ pé ó need help tó dẹ̀ máa ṣòótọ́ obìnrin ò ní ever trust anybody torí nǹkan tí wọ́n ti ṣe torí nǹkan tí wọ́n ti ṣe it's not going to happen mi ni mo fe kóbìnrin help àwọn èèyàn kàn kàn fa àwọn ọkùnrin dìde kọkùnrin náà fa àwọn obìnrin dìde but mi o fe kẹ́ lo àlò ẹ̀ gàgàbàǹgebè mọ̀nàfìkì kẹ́ ẹ fi gbà á tó o ti mo pe o ló kó lọ́wọ́ ma wule wulẹ̀ wá sórí platform mi torí obìnrin tó máa rí lọ́dọ̀ mi le do lè dókó lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ni tẹ́mi ẹ̀ ò bá gbé pọ̀ síwájú kó lọ rajà àwọn to ń matchmaking wọ́n pọ̀ o tí wọn dẹ̀ kí n ṣe gbogbo wàhálà tí mò ń ṣe yìí o and so far so good àwọn tó ti ṣe lọ́dọ̀ mi wọ́n ń pè mí wọ́n ń dúpẹ́ lọ́wọ́ mi ni o ara ẹni tó tún fún mi lówó mi ò dẹ̀ agbogbo àwọn tó dẹ̀ ti ṣe lọ́dọ̀ mi mi ò sọ pé ẹ ti ṣe yẹ máa lọ àmọ́ i still communicate pẹ̀lú wọn pé any problem kí ló rí kí ló ṣẹlẹ̀ so àwọn kan ń ṣe tí wọn ò máa pọ̀ síwájú kó lọ rajà èmi ò ṣerú ẹ̀ tó o bá ti ní medical issue don't come mi ò mi ò èmi náà gbàdúrà kọ́mọ mi fẹ́ ẹni tó yẹ pé ó ti fi àárọ̀ ẹ̀ ta kite ẹni tó jẹ́ wípé ó ti ó ti fi ojú olóore gúngi a wá padà wá wá wá ọjọ́ alẹ́ wá wá sílẹ̀ iwájú ọmọ mi ọmọ mi wá máa de pampers a máa fọ̀dí ọlọ́run má jẹ́ ọlọ́run má jẹ́ o tó o ti ní health problems Don't come mi ò fẹ́ no matter how little no mo mọ̀ pé kò ń ṣẹjọ́ ẹ but ẹ̀yin ọkọ lẹ́jọ́ bẹ̀rẹ̀ ìrìn àjò yìí lọ padà lọ bá má wàá wá sí ẹni tí ẹ pé kò mọwọ́ kò mẹsẹ̀ lọ wàá bá lọ bá tó bá dẹ̀ ti mọ̀ wípé okó ẹ ò lè ṣiṣẹ́ dáadáa mo fọlọ́wọ́n ba bẹ́ẹ̀ lọ wá ẹni tí òbò tiẹ̀ náà ti dí bí òbò àdán wọ́n wà tí wọn láì kókó dídó tó kàn jẹ́ wípé ẹ kọra máa fọwọ́ máa fi ọwọ́ wa máa fọwọ́ máa bàbá gún ojú òbò ẹ òun náà máa fi ọwọ́ máa fi ice awa ice cubes a máa bẹ́ẹ̀ fi gbókò ẹjọ́ wọ́n wà pé mi ò ní lọ́dọ̀ èmi ò ní lọ́dọ̀ o ẹ má dẹ̀ wá parọ́ fún mi mo máa mú àṣírí eléyìí wá ni o mo kàn fi mo fi bò ó mo dẹ̀ sọ pé kó má yà mi mọ́ mo dẹ̀ sọ fọ́bìnrin yẹn pé don't call him again tó bá pè again you're on your own but ìjọ́ mi tẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ àwọn èèyàn ló bá bẹ̀bẹ̀ màá gbé picture onítọ̀hún síta màá gbé síta torí gbogbo irọ́ tí ẹ̀yin ọkùnrin London máa ń pa akọ̀ máa ń sọ pé nàìjà nàìjà ni ẹ̀yin ọkùnrin London wọ́ọ̀sì ẹ máa níyàwó lé ẹ wá wóbìnrin míì ẹ wá máa fi obìnrin tó wà ń bìbà yẹn máa fi sáfìsì ìyàwó yín tó wà nílé àtọmọ ẹ rò pé máa jèrè ọmọ yẹn ẹ lè jèrè ẹ ẹ lè jèrè wọn àfi tó bá jẹ́ pé ẹni tí ẹ̀ ń lò ń bíbá ẹ fi sáfìsì wọn ẹjọ́ mọ̀ ń pa ẹ̀ ni bọ̀tẹ́ bá fi wí pé ẹ fi ẹ fi ẹ wà lábẹ́ ẹ kínní ẹ rọra ń ṣe nǹkan ẹ lè jèrè ọmọ yẹn àtìyàwó wọn àtìyàwó yín tẹ bá ṣerú ẹ pẹ̀lú mi máa gbé yín ṣépè ni ẹ ìyàwó mi am not more talking to her ẹ but i still communicate with the ẹ kínní kan mi ò fẹ́ gbọ́ mi ò fẹ́ gbọ́ as a matter of fact tó bá lọ́mọ mẹ́rin don't come on this platform ọmọ mẹ́rin ṣé kí wá fun ẹ lóbìnrin pẹ̀lú ọmọ mẹ́rin ó fẹ́ bà yé obìnrin yẹn jẹ́ ni níbo ló ti fẹ́ bẹ̀rẹ̀ níbo ló ti fẹ́ bẹ̀rẹ̀ ìwọ ìwọ ìwọ kọ́ tó ìwọ obìnrin ìwọ ọkùnrin tó ní ọmọ mẹ́rin ìyàwó méjì ìwọ go da ó da fun rárá ẹ Kini kíni kini tendency pé téèyàn bá ba be obìnrin mi á dúró tiẹ̀ ìwọ go gbádùn tó fi lè ní ọmọ mẹ́rin ìyàwó méjì o gbádùn o má wà má wà mọ́bìnrin lórí platform mi wọ́gọ́ ò dáa fúnrara ẹ̀ o dá fúnrara ẹ̀ ìyàwó mẹ́ta ọmọ mẹ́ta má wá sórí platform mi you can't get any woman here níbo ni kọ́bìnrin tó bá mú lórí platform níbo ni kò ti bẹ̀rẹ̀ ìkan pè mí láti France lénìí ó ń sunkún ni ó ní ọkọ òun ó ní òun lọ fẹ́ Ghana ó ní ọkọ òun máa ń fọ́ọ̀sì òun láti dó látẹ̀yìn òun máa ń fọ́ọ̀sì òun dó fúnra òun mo rí I have it recorded on my phone ó lọ́kọ máa ń fọ́ọ̀sì òun dó òun láti fùrọ̀ ó ló máa mú ọwọ́ òun ó ló máa mú ọwọ́ òun máa so dádí báyìí ó ló dẹ̀ máa fọ́ọ̀sì òun àti dó òun láti fùrọ̀ mo pe ọkọ náà gbogbo wọn kàn ń ṣe tatantoto mo kàn níwò tẹ bá ti rẹ́dì call me ẹ jẹ́ ká gbé sáyé ká ń bá yín dá sí i èèyàn eh, eh, eh, ọkùnrin kan ò lè fọ obìnrin kankan dára lórí platform tèmi o it's not going to happen i'm telling you i'm not hungry it's not going to happen mi ò fẹ́ ṣe nǹkan because we all tó bá yá lọ́jọ́ alẹ́ èèyàn máa ń ní challenges èmi ò fẹ́ kí n má lè sọ fọ́lọ́run pé god where have i got it wrong èmi ò fẹ́ yẹn o ọkùnrin kan ò ọkùnrin kan ò lè wá fi obìnrin kan pa tó ọkùnrin bá ti ní problem ó ti ní health issue lọ́ọ́ má wá sọ́dọ̀ mi tó bá wù yín kẹ́ bú mi pé ṣé mi ṣáwọn ló fà á ni mi ò mọ omi àwọn kọ́ ló fà mí náà kọ́ ni mo fà á obìnrin tí mo fẹ́ fún ẹ kọ́ ló fà á so má gbè sí lórí má wà wà wàkuwà sí iwájú ilé obìnrin olóbìnrin ìwọ obìnrin náà tó bá ti ní health issue don't come lọ sort out pẹ̀lú ẹni tó bímọ fún tẹjọ ní health fúnra yín don't bring it on my platform you cannot get a woman ta ló fẹ́ máa ṣe kí ara ọjọ́ alẹ́ fẹ́ nìkan ta ló fẹ́ máa ṣe kí ara ọjọ́ alẹ́ fẹ́ nìkan don't bring it here don't bring it here tó bá ti ní issue ẹ lọ sort ẹ out don't bring it here kò sẹ́ni tó fẹ́ jẹ́ carer èmi ò ní carer as a woman bí mi ò dẹ̀ ní carer as a man yeah tó bá ti ní any medical issue lọ wá your type not on my platform tó bá ìyẹn ìyẹn ìwọ ọkùnrin ìwọ obìnrin náà tó bá ní lọ wá your type not from my platform E, anybody ò kì í ṣe kíára anybody oníkálukú ló mọ bó ṣe lo live ẹ̀ so lọ bẹ́ẹ̀ ni tẹ́jọ́ lo live yín tẹ́jọ́ fúnra yín ní àìsàn má gbé àìsàn èmi ò ní fún anybody tó bá ní any health issue mi ní matchmake wọn lórí platform mi I won't do it. gbogbo ẹ̀yin gbogbo ẹ̀yin tí oko yín dẹ̀ ti lọ tó ti re lédè yín don't come on my platform especially gbogbo ẹ̀yin mo mọ ẹ̀yin ọkùnrin bíbáyìí ìjẹkújẹ sweet oríṣiríṣi non organic foods tẹ́ ń jẹ ó ti dá oko yín padà lọ sọ́dọ̀ olódùmarè màámi ẹ̀jẹ̀bù rẹ̀ mi ò bínú i'm just a kàn ń sọ tòótọ́ ni ẹ mọ̀ pé oníkálukú ló mọ bó ṣe ń bá ọlọ́run ẹ̀ sọ̀rọ̀ mi ò bínú o but àwọn ará àwọn ọkùnrin London irọ́ ti pọ̀ jù wọ́n lọ ẹ̀ lóko ẹ̀ lówó ẹ máa fẹ́ ra nǹkan one pound ẹ change ẹ̀ one ẹ change ẹ̀ sí one náírà kẹ tó rà á ẹ dẹ̀ fẹ́ dóbò ẹ rò pé free lòbò ni a ní pé kọ́bìnrin má fún yín lóbò bẹ́yìn náà láti wà responsible náà kò ṣe pé bóyá ẹ lóko tó ẹ kò ṣe pé ẹ lóko okó tó ní kìmí naija men á yọ okó síta bá ẹrù á bà ẹ níwọ̀n tẹ dóbò tán tó dà tán gan okó yẹn sì le síbẹ̀ okó tí yín kó tó damira ó ti ó ti ó ti yọ ó ti ṣe gbọ̀gọ̀dọ̀ sílẹ̀ ìṣọwọ́ tí oko yìí máa fi rọ sílẹ̀ gan kò ní jẹ́ kó wùyàn dó ẹ dẹ̀ máa ṣakọ please anyway um, mo fẹ́ àwọn obìnrin láti Germany mo fẹ́ ọkùnrin láti America mo fẹ́ ọkùnrin láti Canada ọkùnrin tó ṣolóòótọ́ gbogbo ẹ̀yọ ọkùnrin ọlọ́mọ mẹ́rin yẹn jọ̀ọ́ ẹ má pè mí ẹ má pè mí mi ò fẹ́ yín rìn fọkùnrin ọlọmọ mẹrin i don't want ó kéré jù ó pọ̀ ju àrírú ẹ̀rí mẹ́ta ó pọ̀ ju mi ò rírú ẹ̀rí ni why why i talk too much about men okay ṣé nǹkan tí bá rí kí n má sọ kí n má sọ nígbà tó jẹ́ pé èmi ni mò ń ṣe mo dẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú Nigerian men mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ náà mo dẹ̀ ti ṣe visibility studies mi mo ti rí pé oko àwọn Nigeria men to wa nbi bayi oko wọn ò rí da mo rí pé oko wọn ò rí da oko wọn ò da mọ́ oko wọn ti relé oko wọn ò ṣiṣẹ́ tààrà mọ́ bí ọ̀pọ̀lọpọ̀ bá bọ́ ṣòkòtò nínú wọn ẹ rí pé flaccidity oko wọn gan kò ní wù yín dó oko wọn ò da mọ́ je ìjẹkújẹ tó ń jẹ oko wọn ò dá mọ́ àní nǹkan tí wọ́n lè gbé obìnrin ṣe ni pé kí wọ́n gbé lọ jẹ pẹpẹ soup kan lọ fi jẹ isi ewu àti mówó lápò fún obìnrin wàhálà ni fún wọn àti mú owó lápò kọ́ fún obìnrin pé gbà lọ ṣerun ẹ gbà lọ wàhálà ni fún wọn máa expect obìnrin máa bi àwọn léèrè ní ní ṣé ẹ mọ responsibility yín ni ọkùnrin tí ò bá ti mọ responsibility ẹ má wá sórí platform mi fóbìnrin ọkùnrin tó bá ti jẹ́ liability tó bá ń expect wípé o ò lè tọ́jú obìnrin Ma, wá sórí platform mi ọkùnrin tó bá mọ̀ pé ọlọ́run sọ pé kó tọ́jú obìnrin ẹ yes you are welcome To bá ti mọ̀ wípé o ò níṣẹ́ lọ́wọ́ tó máa gbọ́ bùkátà obìnrin tó o bá don't come Ma wa sori platform mi bó jẹ́ àwọn méjì ni mo lè ṣe i'm happy To o bá ti níṣẹ́ lọ́wọ́ tó lè gbọ́ bùkátà ẹ débi tó o máa lè tọ́jú obìnrin pẹ̀lú ara ẹ má wá sí mi To bá jẹ́ the type to jẹ́ pé o ò afford àti gba a room to jẹ́ pé o sì a room pẹ̀lú ọkùnrin míì ni don't come yẹn bó ló ti fẹ́ dóbò to bá fẹ́ dóbìnrin wà ní pé kí ọ̀rẹ́ ẹ excuse ẹ má wá sórí platform mi. To bá sì lọ ń to tó bá jẹ́ the type tó jẹ́ wípé o lè kówó sílẹ̀ kọkùnrin obìnrin lọ ṣe shopping ìwọ ló máa lọ fẹ́ pọ̀nrọ̀ ná ló máa lọ sọ́jà ló máa lọ rẹran No máa lọ ra nǹkan ọbẹ̀ wà á máa fẹ́ pọ̀ ronú irú yẹn òtútù á máa mú ni nídìí níwájú àwọn tó ń ta nǹkan nínú mákẹ́tì báyẹn máa gbọ̀n ẹ jẹ́ ẹ fún mi ẹ fún mi ní ekinní ibẹ̀ yẹn ẹ fún mi ní ìrẹsì ẹ fún mi lẹ́wà ẹ fún mi ní kinní kan àti kó owó yẹn fóbìnrin kó lọ rà á á di wàhálà fún ẹ torí pé o fìpò máa jẹ lára ẹ má wà sórí platform mi olóbùkún ọkùnrin ló ti bàlágà tó ń fẹ́ pọ̀ ronú nítorí wípé nǹkan tó máa ṣe fóbìnrin olóbùkún ọkùnrin ni ah mo mọ bẹ́sẹ̀ ó dùn dada, olóbùkọ ọkùnrin ni ló máa ń sọ pé ah mo fi magí sọ́bẹ̀ yẹn ó dùn dáadáa mo mọ bẹ́sẹ̀ olóbùkọ ọkùnrin ni. tó tó bá ti lè kówó le tó kì í ṣe the type tó máa kówó fóbìnrin pé ẹ lọ sọ́jà kí lẹ fẹ́ èmi rọ́kùnrin kan máa sọ pé lọ mu níbi tá a ti mu ni ọlọ́run a ní lọ mu níbi tá a ti mu ó mọbi tá a ti mu náà ó mọbi tó wà lọ mu ń bẹ̀ ẹ irú àwọn tó tó tó tó gbangba sùn lọ yẹ nìyẹn àwọn ọkùnrin òde láti kìíní change tó kó bọ̀dà mi ò fẹ́ yín lórí platform mi èlò ni change tó ra ńkọ́ tó ra ńkọ́ receipt ńkọ́ àwọn ọkùnrin ká máa béèrè receipt mi ò fẹ́ yín lórí platform àwọn àwọn ọkùnrin receipt ńkọ́ èlò ló ra oba ni one naira ah ah ọba ní two pound ṣé ó ti wọ́n ni ṣé ẹ àwọn àwọn ọkùnrin tó máa máa sọ fún ẹ pé kó máa wábi tó ti ń ṣe séèlì káàkiri mi ò fẹ́ yín lórí platform mi ẹ má wà mọ́bìnrin ní bíbà hmm, ó yẹ kí ó yẹ káwọn àmàlọ́ra ní asda o asda wọn o àwọn àwọn sainsbury's wọ́n ń ṣe sales o àwọn tesco wọ́n ń ṣe sales o bó tiẹ̀ jẹ́ pé tesco jìnnà síbi tí wọ́n gbà á ní kó wọ mọ́tò kó lọ rà ní tesco nítorí pé wọ́n ń ṣe sale èmi ò fẹ́rù àwọn obìnrin bẹ́ẹ̀ yẹn àwọn ọkùnrin bẹ́ẹ̀ yẹn tó máa ń fẹ́ pọ̀n ronà àwọn ọkùnrin tó jẹ́ pé inú wọn àwọn lẹ́ máa bá nísọ ẹlẹ́ran wọn ò ní lè kówó fóbìnrin kó lọ rẹ ẹran tó máa jẹ too bad mi ì fẹ́ yín mi ì fẹ́rù àwọn ọkùnrin bẹ́ẹ̀ yẹn lórí platform mi àwọn ọkùnrin oníyà oníṣẹ́ mi ò fẹ́ wọn. ẹni tó bá ní interest nínú matchmaking is plus four four tó bá mọ̀ pé o tó gbangba sùn lọ yẹ ẹ béèrè láwọn tó ti matchmake pẹ̀lú mi mò ń béèrè lọ́wọ́ wọn ṣó kó ẹ̀ ṣiṣẹ́ màá béèrè lọ́wọ́ obìnrin ṣó mo kó mu màá béèrè lọ́wọ́ ọkùnrin ṣó ń lábò àwọn question tó yẹ kó máa béèrè ní chọ́ọ̀chì nìyẹn kẹ́ tó fẹ́ra yín ṣó mo bọ́lá ṣó mo kó mu ṣó mo bi tí ó yẹ ẹ̀pẹ̀rí náà ọmọkùnrin wà ṣó mo bi tí g-sport obìnrin wà àwọn question tí mò ń béèrè nìyẹn lọ́wọ́ àwọn obìnrin àtọkùnrin tó matchmake lórí eh, platform mi tó bá tó gbangba sùn lọ yẹ tó tó tó jà rẹ̀ gbé ni kó o pè mí sórí plus four four seven four zero four eight five one two three four tó o bá tó jà rẹ̀ gbé má pè mí rárá. hello. hello. hello ìyá mi. bluetooth mode. yes ma. Ah, ah, ah, yes now wàhálà wọn ti pọ̀ jù. ìwọ wọn nìyẹn ìwọ wọn sẹ́ni tó yìí sọ fún yín ni ìwọ ọkùnrin nàìjíríà ọkùnrin London nìyẹn. Hmm. àwọn olè burúkú. ìṣẹ̀lẹ̀ kan ń tu bí ejò ẹ̀ kan ń bọ́ gidi ni bó ṣe ń ṣe nìyẹn ó máa fẹ́ fẹ́yàwó bọ́ wọn ò ní fẹ́ tọ́jú obìnrin ìwọ wọn nìyẹn that is the reason why táwọn obìnrin fi ń sá fún wọn ó pẹ́ kóbìnrin wà lórí ọwọ́ ẹ̀ kó ṣiṣẹ́ ẹ̀ kó wánú ilé ẹ̀ kó forí ẹ̀ kó fọkàn sójú kan ìwọ ọkùnrin London nìyẹn hmm. tó bá lè change ways wọn inú wọn á dùn because the one onímọ̀ bó ṣe ní gbà gbà bó wọn mọ̀ bó ṣe nu okó sókè òbẹ̀rẹ̀ kó rí bẹ́ẹ̀. you can imagine wọn ò ní wọn ò ní pẹ́dígì wọn ò ní prestige àná máa rẹran lọ́jà. bàbá mi bímọ tó pọ̀ bàbá mi rán gbogbo ọmọ lọ sí skul bàbá mi fún ìyá mi lọ́wọ́ oúnjẹ ọkọ̀ tún da lókòwò gbogbo iye gbogbo àkọlé yẹn ti kúrò láyé especially London United Kingdom yìí àwọn náà wọ̀ sí jù. bẹ́ẹ̀ ṣe ń bọ́ bọ́ wo ni pé àti ìmọ̀jẹ̀ ń sọ fẹ́ẹ̀sì kan tó ń ṣẹlẹ̀ màláǹtì yìí ń sọ ọlọ́wọ́n ajẹ́ kan gbọ́ ọ bí abẹ́bẹ́ wá tún sọ bẹ́ẹ̀ bá tún tún sọ tún sọ pé ojú á tì wọ́n wọn ò lójú tì rárá wọ́n dẹ̀ pé kíní yìí kíní ìtìjú ni but wọ́n máa fagídí ṣe é wọn ní fẹ́ fọwọ́ pàtó wọn fẹ́ fọ́pìnrin ní ìkọ̀kọ́. wọ́n ní Sainsbury's ń ṣe sale lọ́sọ̀ lọ́ra ní Sainsbury's òun á tún máa owó tí ìyàwó wọn bá ń gbà wọ́n máa bàjá láti. wọ́n ti mọ̀ wọn onímọ̀ bó ṣe ń lọ sí ṣọ́ọ̀ bó ṣe lọ ra ọkọ fúyàwó bó ṣe ń ra ọkọ sílé. ẹ bá ní wọn ní pẹ́kà because dọ́lìtì lè ní gbé tí bá lọ pẹ́kà pẹ́kà market máa ti ń rajà ẹ máa rí àwọn bá lè lé nínú ṣọ́ọ̀bù ọmọ náwó mú ẹran mú hmm. ata. Hmm wọ́n fi ìyàwó wọn sílẹ̀ ọ̀nà èkó wọ́n sílẹ̀. ojú gbà mí sí ẹ̀mí sẹ́yìn Nigerian male wọn kì í rí ọ ẹbí something wọn kì í rí ọkùnrin lọ́jà ọkùnrin ládàradà ló máa ń lọ sọ́jà ló máa ń ní ẹ mi mú ẹ mi mú panla ẹ mi mú bọ̀kọ̀tọ̀ ọkùnrin tí ọkùnrin rẹ̀ lè máa rí bẹ́ẹ̀ hmm, ọkùnrin máa fún obìnrin lọ́wọ́ ní bẹ́ẹ̀ afẹ́pọ̀nrọ̀ náà ọkùnrin àwọn màdí mo ń fẹ́ magi sí ọbẹ̀ yẹn dùn dáadáa ìyá ní ìyá oṣù ọkùnrin ẹni kó má lọ tẹ́sí kó lọ sí lídù kó lọ lídù kó lọ sí rd ẹni ọ̀pẹ lídù àti rd they are the cheapest store wọn náà. tẹ bá pàdé wọn ní club ọmọ máa sípò ọtí bíi pé ọlọ́run ṣẹ̀dá wọn ni. <laughs> mama sí kan tí ma ti rò pé kíláàsì yẹn ti tó. eleyi is on point yóò o bẹ́ẹ̀ tẹ́ bá fún ọjọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyẹn bí ọmọ máa change ọlọ́wọ́ jẹ́ kó change. ibùn ọkùnrin gidi gbọgbọ ọkùnrin gidi wà sápá ọ̀la àwà ní ni ọkùnrin gidi wà ní nàìjíríà. honestly honestly àwọn ọkùnrin nàìjíríà wọ́n máa ń kọ̀rọ̀ wọ̀ sí àwọn ọkùnrin wọ́n máa ń fi owó pàdùn lò ní nàìjíríà western world yìí èmi ò mọ ọkọ tó ta lé wọn gbogbo ẹlẹjọ ti ṣe gbogbo ẹlẹjọ for bill wẹẹsẹ ìṣáájò obìnrin náà obìnrin rí pé ìṣáájò they will just fold their hands wọn fẹ́ wọn fẹ́ mú kankan sí ẹnu lé tẹ́bá ní wọn tó bá wọn á wọ dìsáínà ẹ mọ ibi tó ti rí dìsáínà tó ń wọ wọn ò lọ ra ní ṣọ́ọ̀bù o àwọn ọkọ tó máa lọ fi ike gbé lórí íńtánẹ́ẹ̀tì náà máa rà. ẹ ti gé di ni wọ́n á ti mọ̀ wọ́n àwọn adáǹtà má dálé ni tọ́lá ti ní wọ́n ta ti mọ̀ wọ́n tọ́lá ni wọ́n bá ti mọ̀ wọ́n wọ́n máa ń dáǹtà wọn ò ń dálé gbogbo ọkọ̀ wọ̀nyí á fà ìsìn àbíkọ́ kíkẹ́ rẹ̀ àpàrà ọkọ̀ gbélé wọn lọ́wọ́ ní ní cheaper price ọlọ́wọ́ ajẹ́ kan bọ́ ọ bẹ́ẹ̀ ṣe ń fún wọn yìí kẹ́ máa fún wọn jẹ bọ̀ ibi dọ́kẹ́ káwọn Nigerian men mo fún wọn ní kudos Nigerian man can afford to give their girlfriend hundred thousand láì bojú wẹ̀yìn ọkùnrin lọ́dọ̀ ọlọ́run ah, pé lọ́dẹ̀ pa o. ọdẹ pa ah, ah, alẹ́bi tiẹ̀ mọ̀ kan mo mọ ọkùnrin London kan tó máa sọ pé lọ mú níbi tá a ti mu ọlọ́run lọ mú níbi tá a ti mu. ṣẹ́rí ọkùnrin tó sọ ìyẹn ayé ọkùnrin yẹn á da ọkùnrin tó fi àtọ̀lé fún rẹ̀ ayé á da ọ̀nà á da iwájú á da ìyẹn á da táwọn ọmọ á da á ní lọ mú níbi tá a ti mu. lọ́wọ́ ọkùnrin gidi ló máa fúyàwó ẹ̀ ní kẹ́nu pé kí ni lọ́ọ́ bá kíní gbàwó oúnjẹ ìránjẹ sílé o wọn fẹ́ ṣe nǹkan kan. nothing n kò jẹ́ pé singlet táwọn ọkọ máa wà á ti já lẹ́yìn mo mọ ọkùnrin kan tó jẹ́ pé bá wo bí tó ń kọ́ ọ̀dà wíẹ̀sì ẹ̀ oh my goodness. they don't know how to give ọmọ bó ń give gift ẹ máa ń ọ̀sẹ̀ àkọ́pẹ́ ṣe surprise girlfriend tẹ́ ẹ̀ ń bá sùn pé mo ra àkọ́bá ìfún ẹgbàá tó bá fún obìnrin ní gift yóò máa wú obìnrin lórí ṣàgbẹ̀ yòyò náà máa ń kó káàkiri ṣàgbẹ̀ lójú yòyò ni wọ́n fawọ́ rajà ẹ rí mi báyà asmut ní skin fawọ́ rajà ní kò sí kẹ̀kẹ́. gbogbo obìnrin London sí lórúkọ ikú ṣe rọra orúkọ kú amáìdí business wa ni. kò sí nǹkan kan àti ẹni tó bá ti rí wọn kọ àti mọ̀ wọn kọ́ra bá gbójú ni. wọ́n máa ń kó ọjà ìfọwọ́ ọ̀rẹ́dì àti ṣe kọ́kọ́ fóbìnrin. Hmm. obìnrin máa ma wá sọ́dọ̀ ẹ̀ awálé ni ẹ ṣe mà God bless you. ẹ ṣe awálé ni awálọ́la kò gbé mọ́tò wá o ò ní sọ pé gbà kó fi ra bus pass ó fi bus pass ó máa ní ọkùnrin míì lára ẹ̀dẹ̀lẹ̀ ẹ má wá sí orí platform mi o tẹ́ bá ti mọ̀ pé irú èèyàn bẹ́yẹn ni don't come to me. mi ò ní casual relationship I've said it mi ò ní don't come. hello. hello. hello. hello. hello à ń gbọ́ yín. àǹtí ike o. ẹ kalẹ́ o ètò ẹsọ lẹ́nu lórí ọ̀wà àwọn ọkùnrin dẹ̀ nẹ́nẹ́ ò kí ló dé. ok ṣẹ́yìn ò tí experience irú ẹ̀ ni. ọkọ tèmi ń dáná nínú ilé ìpínlẹ̀ ẹ̀gúsí tá a jẹ lálẹ́ àwọn nọ́ọ̀sì mo dẹ̀ pando yam sí lockdown làwọn àwọn náà máa lọ sí african shop lọ gẹ̀ẹ́sì kọtaba ní ìdílù Jámánì là ń gbé hmm. ara àwọn top family dẹ̀ ni wọ́n ẹ̀ hmm. dẹ̀ ń ṣépè fún ẹ̀ ń ṣépè fún wọn kí ló dé ta ló ń ṣépè fún wọn mo ní ọkùnrin tó ń fẹ́ pọ̀ ń roná ṣèbí ẹ̀yin àti ọkọ yín lẹ́jọ́ wà àwọn ọkùnrin kan wà tó jẹ́ wípé ó wù ẹ̀yin bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin kan wà tó jẹ́ pé àti má fún obìnrin lówó náà fi máa lọ ra kinní yẹn àti má lè fún obìnrin lówó ṣe rí mi tí mo ṣépè fọkùnrin sí mo ní àwọn ọkùnrin tó ń fẹ́ pọ̀ ń roná. kì í ṣe àti má lè fún tó bá tó ìgbà owó oṣù báyìí máa lọ sí áfíríkà ṣọ̀gbọ́n gbogbo ṣàmánì ìyẹn wọ́n máa lọ wọ̀ ìgbẹ́wọ̀n àti àjọ máa lọ ni ìgbà kòrónà yìí bẹ̀rẹ̀ wọ́n fẹ́ kí n jáde kúrò ní láfíríkì sábàdìdà ọ̀nà máa lọ rà ẹ̀dẹ̀ àwọn ọkùnrin tó ń fẹ́ ọ̀nà jẹ́ ìgbé fred tọkùnrin bá ń dáná nínú ilé ni. hello ẹjọ ò ní kọkùnrin má dáná nulẹ o mo ní wípé àwọn ọkùnrin kan wà tó jẹ́ wípé àti kó owó yẹn sílẹ̀ pé káwọn kí ọkùn obìnrin lọ rà wàhálà ní tẹ́ ẹ̀ bá gbọ́rọ̀ mi dáadáa ẹ má pè wọlé ọkọ ọkọ tí yín lọ sọ́jà ìmọ̀mọ̀ kó ń dùn mọ́ yín bó ṣe ń dáná mi ní kó má dáná fún yín mi ìdẹ̀ ní kó má lọ sọ́jà bí àwọn ọkùnrin kan wà tó jẹ́ wípé àti kó owó yẹn fún obìnrin pé kí wọ́n lọ ra ọjà àwọn obìnrin kan àwọn ọkùnrin kan wà tó jẹ́ pé tí eh, ìjọba bá fún ìyàwó wọn ní owó ọmọ wọn ò tiẹ̀ fẹ́ mọ̀ ń pa ẹ̀ wọn ò fẹ́ mọ̀ ń pa ìbọn àwọn kan wà tó yẹ pé wọ́n máa ń dúró de owó ọmọ yẹn ni tó bá ti ń jáde báyìí wọ́n máa pín sí méjì ní wọn lájọ bí ni àwọn ọkùnrin kan wà ń bẹ̀ but èmi sọ wípé ẹni ọkùnrin tó ti torí pé kó o máa fún owó obìnrin ní owó tó wá tìtorí ẹ̀ lọ sọ́jà lọ ra nǹkan fúnra ẹ̀ tó ń tìtorí pé kó má bàa náwó fóbìnrin kó wá tìtorí ẹ̀ pé ò lè fẹ́ obìnrin ó ṣì ní ó ṣì ó ṣì ní àwọn ọkùnrin kan dẹ̀ ń ṣe é àwọn ọkùnrin kan ń ṣe mo ti rọ́kùnrin níbi tó ti ń tẹ ẹran rí tó yẹ pé ẹran tí wọ́n ti gélẹ̀ ló ń rà ó dẹ̀ níyàwó ńlé a máa sọ fún yín pé no òun lòún máa wá rà á òun lòún máa wá rà á mi ní pé kọkùnrin má ṣe bọ àwọn ọkùnrin kan wà tó jẹ́ wípé àti kó owó yẹn fún obìnrin wàhálà ni wọn ò ní kó sílẹ̀ tí owó ọmọ bá ti ń dé báyìí wọ́n máa gbé oh, thank God thank you she's not a good listener God bless you tẹ́ bá ti listen dáadáa ẹ má kọ̀ pé kẹ́ má sọ̀rọ̀ ẹ má pè kẹ́ má sọ̀rọ̀ pé àwọn ọkùnrin kan wà tó bá owó ìkan tó pè mí lénìí ó ní wọ́n ń fún ọmọ oní two hundred euro wọ́n ń fọ́kọ oní two hundred wọ́n fóun náà ní two hundred ọkọ ẹ̀ ò ṣiṣẹ́ ó ní ṣùgbọ́n tí owó ọmọ òun bá ti ń dé báyìí ó máa mú ó máa mú ó da sí méjì á fóun ní hundred á mú hundred kò ni ran ra nǹkan kan nínú ilé àwọn ọkùnrin kan wà bẹ́ẹ̀ àwọn kan dẹ̀ wà tó jẹ́ wípé owó tí wọ́n bá fún ọmọ ẹ̀ wọn ò tẹ̀ fẹ́ mọ̀ owó iṣẹ́ tí wọ́n bá ń gbà o ò fẹ́ mọ̀ mi ò ní kọ́kùnrin má dáná fún obìnrin nínú labour kò kí ń ṣeṣẹ́ ọkùnrin kò ń ṣeṣẹ́ ọkùnrin tó bá ṣe ó kàn ṣe ni kò kí ń ṣeṣẹ́ ọkùnrin ni láti dáná fóbìnrin bẹ̀ tó bá ṣe torí pé ìlú òyìnbó tàbá ó ṣe ni what are you talking about. hello. ẹ kúrò lẹ́mà. ẹ̀ka. ẹ̀rọ̀mọ̀ ẹ káàárọ̀ mọ̀ ọmọ nǹkan tó ṣẹlẹ̀ kò ṣe pàǹtí Yínká ń sọ pé kí àkọ́kọ́ wa máa ẹ̀kù wa àbí kọ́ máa ràn wá lọ́wọ́ nílé nǹkan tá láti sọ ni pé àwọn ọkùnrin kan wà lẹ́yìn tó fẹ́ tó bá gba owó báyìí wọ́n máa owó yẹn pa gan wọ́n gba rìsíìtì nǹkan tó lọ́ra lọ́wọ́ ẹ̀ ní káwọn kan wá máa wa ní sọ. Hmm. ó lè máa fọṣọ kíyàwó máa dáná ìfẹ́ nìyẹn kò jẹ́ pé ọkùnrin ọkùnrin ọkùnrin bà lọ́dọ̀ ẹ̀ kò lè bá láìlọ́n bá gìdá ní ah, ah. ẹ má gbọ́ wọn ọbìnrin mo bá wà obìnrin mi ìfẹ́ má gbọ́rọ̀ èmi tó tún sọ́kọ̀tà wà obìnrin ẹ̀ tún bá kù ó dẹ̀ ń lọ kò ní gba five pound kó <laughs> fi replenish ọlọ́mọ nílé ó láwọn ọmọ ńlé ọkùnrin wá sọ́dọ̀ ẹ̀ ó sóúnjẹ fún oúnjẹ ń tán àwọn ọmọ tó wà lé kò lè ní ẹgbàá wọn one pound ó wá expect kó ń dé níjọ́ mi káwọn ọmọ yẹn káwọn ọmọ yẹn ẹ respect òun wọn lè respect ẹ of course kò ṣe pé wọ́n ń tọrọ owó but ẹ̀tọ́ ẹ̀tọ́ lèèyàn lèèyàn láti ṣe. kódà báwo obìnrin wí ẹ̀ ló ń gbé ìjà ọkùnrin wọ́n tún sọ ọkùnrin sùn àmọ́ nǹkan tá máa fi ẹ kú ètò jàre ẹ jẹ́ àtúnyíká ẹ má bí ètò yín lọ. Eh, mi ní pé kọkùnrin mm. help but èyí tó ń sọ̀rọ̀ yìí bóyá ọkọ bóyá ó fi pé mo fẹ́ la ọkọ wọn lójú mi ò ní kọkùnrin má bàyí sóúnjẹ bọ̀ kò ń ṣe kò ń ṣe right ọkùnrin ni láti di cook it's not his right tó bá ń ṣe ó ń ṣe nítorí wípé à ń help ara wa nílùú òyìnbó bọ̀ kò kí ń ṣe right ẹ̀ ní láti jẹ́ cook obìnrin kò dẹ̀ kí ń ṣe right ọkùnrin ni láti lọ sọ́jà. hello. ẹ kalẹ̀. apò ètò mà ṣe rí àkáǹtì wọlé yẹn. hello. hello àti Yínká. ma. ẹ jọ mo fẹ́ bá kọ́lá tó pè wọlé tó wà káàkiri yẹn ẹ jọ tá bá wo tá bá wo ṣóò ẹ jẹ́ ká bá farabalẹ̀ wo ṣóò ká tó máa pè wọlé ọmọbìnrin tó pè wọlé yẹn Forget the information ó dẹ̀ ń pass information down ìkọ́tẹ́ hmm. ìsọ kọ́ ló ń sọ náà àbẹ́rẹ́ ní kòtò sọ tó ní ẹni kọ́kọ́ wọ́n kó ẹ̀gọ́ ìṣègùn ọkọ̀ ẹ̀gọ́ ọkọ̀ tó ń sọ kó wà láàrin ó wà lára àwọn responsible man ẹ má dà mí lóhùn. ẹ kó ṣe yí ọ̀rọ̀ bọ́ yín lọ́wọ́ ọkọ̀ ẹ̀wọ̀ ìlànà ọ̀rẹ́ fẹ́sibú mà láti yín ká sọ. ẹ tẹ̀ wá dúró tẹ bá wá fẹ́ ká bá yín la ọkọ yín yẹn lójú èmi á sọ fún yín pé màá tún wá sọ pé òṣì ní kí ọkùnrin máa sọ pé òun áfíríkà ni òun lòún sóúnjẹ fọkùnrin èmi àtúmọ̀ ayé la ọkọ yín yẹn lójú pé kò ráìtì kó máa gba owó tó jẹ́ pé òun ló máa lọ ṣe shopping èmi á sọ fún yín pé ó ti darìn dì ah, ah, ah, má sọ fún ọkọ yín yẹn ti di arìndì ẹ ti gba sátọdẹ lọ́wọ́ ẹ ti gbé sọdẹ lé lọ́wọ́ èmi á sọ bẹ́ẹ̀ fún yín. <laughs> ẹ kú ètò pé tó bá ṣe out of free will ó ṣe nìyẹn bọ̀ kò kí ń ṣe right ẹ̀ láti lọ máa fi máa lọ máa ti trolley lọ máa ra ọjà àwọn nǹkan tá à ń sọ nìyẹn tí ọlọ́run tí obìnrin bá ti shift responsibility ẹ̀ fọkùnrin àbí tọkùnrin bá ti shift responsibility ẹ̀ problem á wà tí problem yẹn bá wà apá àwa méjèèjì ò ní ka mọ́ mi ò ní pé kọkùnrin má dáná fóbìnrin bọ̀ kò kí ń ṣe right ẹ̀ bọ̀ ìlú òyìnbó la wà lè help ara wa mi ní pé kọkùnrin má lọ sọ́jà bọ̀ kò kí ń ṣe nǹkan tó tó tó buyì kú ọkùnrin ṣé ọ̀tẹ́dọ́lá ìyàwó ọ̀tẹ́dọ́lá lè ní kọ́tẹ́dọ́lá lọ sọ́jà kó lọ ṣe ṣọ́ọ̀pì ọlọ́run kó tọ́ wa nítọ̀lá ó ṣí ní ó ṣí. téèyàn bá tó gbangba sùn lọ yẹ tó tó kinní kan ni ṣe báwọn kan wà tó ń pè ní ṣé grocer ni inú ilé ẹ ló máa wà ló máa píkì nǹkan tó fẹ́ràn àwọn máa gbé wá bẹ́ẹ̀ lé ṣé ìyàwó ìyàwó Tinubu lè ní pé kó wá lọ sọ́jà kó lọ róúnjẹ wá sílé ó ṣí ní àwọn kan wà nínú London yìí náà tíyà ọkọ wọn ò lè lọ sọ́jà lọ rà á á jàmọ̀jọ drive down wọ́n á lọ ṣe shopping yẹn ni adẹ̀ ń sọ̀rọ̀ mi ò fẹ́ sọ tẹ́ bá fẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ mi ò ní tú kẹ̀kẹ́ but tẹ́ bá ti wá mi níjà màá tu. it's wrong it's not right. tó ọkùnrin bá fẹ́ help wa kó help wa bọ̀ kò ṣe pé bóyá right ọkùnrin ni láti wọ kitchen máa dáná fóbìnrin kò ṣe pé bóyá right obìnrin ni láti lọ sọ́jà kó lọ máa ra nǹkan ọbẹ̀ wá sílé bọ̀ tó bá yẹ pé nítorí ìlú òyìnbó ta wà téèyàn kan ṣe nǹkan tó help wa fine bẹ̀ kò ṣe pé bóyá ká wá sọ di iṣẹ́ kò ṣe pé ká sọ di iṣẹ́ kò ń ṣe iṣẹ́ kò ṣe iṣẹ́ ọkùnrin iṣẹ́ obìnrin ni bó ṣe jẹ́ wípé ọkùnrin láti take care ilé ẹ̀ kò ṣe iṣẹ́ ọkùnrin ni láti lọ sọ́jà lọ ṣe shopping kò ṣeṣẹ́ ọkùnrin wọ́n fi ń help wa ni kò dẹ́ ṣeṣẹ́ ọkùnrin láti bọ́ sọ́jà débi pé ẹ máa wá wá pè ọkọ mi ló ṣe ẹ̀fọ́ tá a jẹ lánàá mo dẹ̀ ran yín àjẹjẹ́ ó ń ṣeṣẹ́ ọkùnrin ọkùnrin tó bá ń fi ẹpọ̀n roná òṣì ni Hmm anyway mo fẹ́ mọ̀ mo ṣì mo ń wá àwọn èèyàn kan pè wọlé from all over ó kẹ́ bá lè mọ̀ pé when it comes to ọ̀rọ̀ pé lọ́kọláya ó dàbí kí obìnrin kó máa disrespect ọkùnrin obìnrin láti respect ọkùnrin but ọkùnrin náà ó láti earn respect báwo ni wọ́n ṣe ń earn respect lára nǹkan téèyàn kì í fi earn respect ni pé kó máa lọ ra nǹkan ọbẹ̀ lọ́jà fún ìyàwó ẹ̀ every time mi ò mi ò mọ To bá travel àbò ń bo orí nǹkan cheap you can buy it and put it in the car pé àmọ́ bẹ́ẹ̀ rí ó cheap ọmọ orí lọ́nà bẹ́ẹ̀ pé pé kò dídì wá kí trolley mọ́lẹ̀ nílé kò nítorí pe wọ́n lockdown ó fẹ́ lọ sọ́jà lọ ṣe shopping ó ṣí ní. àwọn ọkùnrin kan wà tẹ́ pé obìnrin ò tiẹ̀ lè bá wọn sọ. So obìnrin ò tiẹ̀ ní sọ ẹ wá lọ sọ́jà báwo ló ṣe fẹ́ sọ lọ́kùnrin tó tó gbangbá sùn lọ yẹ tó tàṣẹ ilé ẹ̀pà tó dẹ̀ ń ṣe responsibility ẹ̀ pàṣẹpàṣẹ tí ò bẹ pín owó lé sí. hello. àwọn tí ń sá ẹ kalẹ̀. ẹ kalẹ̀ bàbá mi. ṣe rí wúwà tó pè wọlé tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn wọ́n ní tí ọkùnrin bá wà kọ́lọ̀ ń gbé àṣẹ lé wa kọ́lọ̀ ń gbé wa lọ́wọ́. àṣẹ àmì o wọ́n pè wọ́n rò àwọn fẹ́ dojú tì mí wọ́n dojú tara wọn eventually. ọkùnrin tí ò bá tọkọ ṣe ló máa gbọ̀nà ọjà lọ́ra nǹkan. i'm telling you òṣì burúkú. ọkùnrin tí ò bá ọkùnrin tí ò bá tán ṣe tí ò tá àṣẹlé ẹ pa níyàwó ẹ máa sọ pé kó bá ń tọ́ ẹ̀fọ́. ẹ kó máa ro ẹ̀fọ́ kó máa ro ẹ̀fọ́ òun fẹ́ ṣe kínní. tẹ láti àwọn ọmọ tó yẹpẹ́ láti bí twenty years ọ̀pọ̀ títí dé bóyá bíi fifty mélòó nu wa ni bàbá wa bọ́ sí kitchen tó dáná láì jẹ́ pé bóyá ìyá wa àti bàbá wa níjà. ẹ̀tọ́ tó máa ń ṣe tó máa ti dá Amẹ́ríkà wọn á da dé kóde rè é ẹ má dá wọn lóhùn kò tẹ̀ tún farabalẹ̀ kò tún fetí eh. kò tún farabalẹ̀ kò tún gbọ́ nǹkan tẹ̀ ń sọ ó kàn bọ́ síbẹ̀ ó ṣẹnu jábàjábà. ọkọ̀ tàṣẹ̀lé ẹ̀pa tó bá tàṣẹ̀lé ẹ̀pa kò ní bá irú ẹ̀fọ́ ábàyà láyà ẹ̀fọ́ ẹ̀wò ẹkú ètò à ń gbádùn yín. ẹ mi ò ní pé kọkùnrin máa help you can help kò kì í ṣeṣẹ́ ọkùnrin and mi ò dẹ̀ sọ pé kọkùnrin máa ṣe kọ́kọ́ sọ wípé àwọn ọkùnrin kan wà tó jẹ́ wípé they are just too useless. ẹ̀lọ́ àti nǹkan. ẹ̀lọ́ ìyá nǹkan. ẹ̀lọ́. ẹ ra ẹ mọ kan tó ṣẹlẹ̀ ṣẹrí aunty, àǹtí yẹn hmm. ẹ mọ nǹkan tí mo rí lọ́rọ̀ wọn hmm. wọn farabalẹ̀ ni wọ́n jẹ́ pé wọ́n farabalẹ̀ wọ́n ní germany làwọn wà ìgbà táwọn wà nàìjíríà wọ́n lè gbé láyé lọ́mbàdì lọ́kọ̀ wọn lọ́wọ́ hmm. káwọn àbúrò ọkọ wọn àbí ọkọ wọn kọ má sọ̀rọ̀ burúkú gbá wọn lórí kẹwàá ní ọkọ yín àtẹyìn lẹsẹ gírísì akamilásàgì sí ènìmọ̀rọ̀ yán wọn ò ní sí ìjú pàápàá àwọn àwọn sọrí ètò ọ̀rọ̀ à ń sọ ara wọn lẹ́jọ́ kọ́ máa sọ bọ̀dá onímọ̀dá ti gbẹ̀wùdá ní o kọ́ máa yẹn ti gbẹ̀wùdá ní fáwa o kọjá kọ́rí wọ́n pé o. ẹ ṣe ṣe rí ẹ jẹ́ kí sọ kọ́kọ́ fún yín àwọn nǹkan kan wà tí ọkùnrin bá ṣe láàárín ọkọ àti òun àti ìyàwó ẹ̀ nínú ilé. hello. hello ẹ kalẹ́ o. ẹ kalẹ́ o live la wà o. bẹ́ẹ̀ ni mo mọ̀ pé live lẹ wà lórí ọ̀rọ̀ tó ń lọ náà ni pẹ̀lú màá tí wọ́n pè lẹ́ẹ̀kan pé kán tọ́ ẹ̀fọ́ kán ṣe gbà because ọkùnrin tó bá wà ọkùnrin tó bá mọ̀ pé ọkùnrin lòun tó dára ẹ̀ lójú o ní láti ọkùnrin fẹ́ wọ kitchen tó bá ṣe fẹ́ ẹ̀pù ìyàwó ẹ̀pù fẹ́ assist ẹ̀ on normal ground ó máa jẹ́ pé òkè bóyá ara obìnrin yìí ò yá ni ó kù díẹ̀ káàtó fún un èèyàn lè ẹ̀bù but kì í ṣe pé bóyá intentionally obìnrin máa ní àmà ìdíyà báwo ni tó bá bá mi máa gé àlùbọ́sà ẹ̀ kí ló fẹ́ fa gbogbo nonsense yẹn. ẹ tẹ̀ jẹ́ ká sọ tòótọ́ ẹ ṣe gan sí brother ṣe rí àwọn nǹkan kan wà tí ọkùnrin máa ṣe láàrin ọkùnrin àti obìnrin.

mo nǹkan tó máa ń rà yọ wá nílà conflict o dábì mi ṣe ń bèbè pé mi ò sí ọkùnrin bẹ́ẹ̀ yẹn tọwọ́ láyé tí mo wá wọ́n sì ń ọ̀wá náà ṣe wọ́n máa wá bàtà jíjẹ àtàjì gbé ẹ̀tọ́ ẹ̀tọ́ gọ̀dọ̀ ẹ̀tọ́ ẹ̀tọ́ ọmọ ẹ̀tọ́ gọ̀dọ̀ adékájà wọ síjà wọ òfurú ẹ̀tọ́rọ ọkùnrin láyé tó wá. dìsín dìsín dábì mi sì ń ṣe ọwọ́ bàtà jíjẹ ọwọ́ lára gbúre ní ìlú ọkùnrin náà ẹ̀rí ayé mi ọ Mm. kódà nígbà tí mo fẹ́ kúrò nàìjíríà gan wọ́n máa ń yan wọn sí mi ṣùgbọ́n tó bá fún wọn lówó báyìí wọ́n máa ní ẹ wọ́n ti yọwọ́ sẹ́yìn ìyá yìí ti rówó tí àwa ló lọ rà kíní kan ló lọ ṣe kíní kan ẹni kò lọ́ máa ń fún wọn. èlò. àwa bàbá tí wọ́n lè lọ ọmọ tí ń jẹ gbọ́ wọ́n ní ẹ̀rọ ajá wa ẹ̀rọ èlò ni wọ́n fún wọn tí màá ní gbọ́ fún òun ní eight hundred wọ́n fún òun ní five hundred ṣe kó pa òun ti ṣe. àbá ìjẹ̀bù. eight láti ilẹ̀ tí mo fún ẹ̀ pàpá mi ohun kílẹ̀ fi kílẹ̀ fẹ́ kó lè ṣe wọ́n ti nà án kí n tó dé lórí five hundred eight hundred máa ń wá fún wọn kí wọ́n fi máa ń wá fún wọn lówó kan fi dáná tí máa ti wá fún wọn tí wọ́n tí máa ti wá lọ sójà láti ní máa ti wá lọ gbẹ̀mí ẹ̀mí lọ bá wọn wá ti lọ gbowó yẹn lọ́wọ́ wọn owó tó kún yẹn ti owó tó kún yẹn ti pọ̀ jù ó ti ṣe kí nìkan ó wá fún mi àmàjọ ọlọ́la àmàjọ ọlọ́la kódà àgbà tí mo wà nípa ìgbà òdìdíwọ́ lọ́ máa ń ṣèlú ṣùgbọ́n ìlú wa ń pa fóònù tó ń wọn níbi pọ̀ làwọn ti pọ̀ jọ máa ń jà ní ojoojúmọ́. no me i'm not drinking stout o it's coke coke. Hmm. kí ló máa ń pàdé àwọn o láti máa ní àwọn fẹlẹ̀ ra fún ara wọn ni kí ẹ máa lọ rà tó wà lọ́dọ̀ máa bówó yẹn jẹ́ ó máa ṣe kíní kan. ẹ ṣe gan god bless you there are things tí ọkùnrin àtobìnrin máa ń ṣe tí obìnrin ò gbúdọ̀ sọ síta rárá tó o bá fẹ́ káwọn èèyàn pé gbàǹjarè lé ẹ lórí pàápàá nítorí ibi tá a ti wá torí pé bí Ọlọ́run ṣe dá wa láfíríkà number one bóyá ọkùnrin jẹ́ títà tó ń fọ pátá fún ẹ bóyá o òun ṣe period ó bẹ́ẹ̀ kó pátá ẹ̀ kó sínú washing machine ó bẹ́ẹ̀ gẹ́fọ̀ ó bẹ́ẹ̀ lọ sọ́jà it's not something that you should discuss at all it's not something tó ń láti ẹ̀ ti let out kí etí mi gbọ́ tó bá ń sọ níta mo ti ráwọn tó ń sọ rí tó sọ níta tó bá sọ níta kí ni òun try láti ṣé òun try láti impress àwọn èèyàn ni àbóun try láti slight àwọn èèyàn àbóun try láti for what kí ló fẹ́ sọ fún kí ló fẹ́ sọ fún ẹ ọkọ mi ń bá mi fọ pátá mi tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ ń bá mi kó sínú washing machine ẹ ọkọ mi ń bá mi rẹ́fọ̀ ń bá mi lọ sọ́jà òun ló máa lọ ra ẹja ẹ ọkọ mi ló máa season kíní kan why do you have to say it or who for what what are you trying to who are you trying to impress. ìjọba mi kò sínú washing machine Hello, Auntie Yinka. Ẹ jẹ́ súnmọ́ kúrò níbi device tẹ fi ń gbọ́. Hello. Hello sir, ẹ kúrò ẹ súnmọ́ kúrò níbi device yẹn ok. so à ń gbọ́ yín sìn. Um, mo fẹ́ dá sí ọ̀rọ̀ rẹ̀ ṣé um, ṣe rí gbà míì àwọn ọkùnrin míì máa ṣe mistake nígbà míì àwọn ọkùnrin míì máa ń ṣe mistake nígbà míì hmm. orí èmi sìn dáàdì tiwa dáàdì wọn ò ní ẹ́ bà kó ra nǹkan bẹ̀ wá sílé for anything provision dáàdì mi nira wa. Mm sọ̀rọ̀ mi yẹ yín mm-hmm. ara times nígbà míì pọ́psí mi bóyá ó wọnú kíṣìn ó kàn rí ó kàn fì láti ṣe ó kàn fì láti ṣe bọ̀tí pé kọ́pọ̀ obìnrin wá ní dídán ó yá bá mi ṣe lè bá mi ṣe lè yìí kò make sense adé àwọn ọkùnrin mi gbà mí ó dà pé èmi ò mọ nǹkan tó máa ń fà á bóyá selfishness ni mi mọ nǹkan tó máa ń fà á bóyá ìtú ọkùnrin gan ló máa ń kọ̀ sí ẹ pé òun ra igbá òun ra àwo ìjọ kan mo rí ọ̀rẹ́ mi kan o fẹ́ fún ìyàwó ẹ ló wá sẹ́ ń lọ sínú mọ́tò lọ ń yọ owó nu pọ́ọ̀sì mo á bèrè guy wetin you dey do me i ah, know this woman na i no suppose to do ya i say this one na rubbish na come money money collect money inside house give am or tell am go inside your pocket kó mówó jáde fún sí finish ní gbogbo eléyìí àwọn ọkùnrin á ní láti máa lẹ́ẹ̀ lórí program kì í ṣe pé bóyá wọ́n fi ń bú anybody àbí pé ká fi tún ara wa ṣe ni. Hmm ká fi tún ara ṣe ni ká fi tún ká fi expose ara wa kì í ṣe gbogbo nǹkan la máa máa wò pé nítorí a ti dé lóyìnbó àwọn fẹ́ máa ṣe pé kínní tẹ́lómi bá fẹ́ ra nǹkan a máa convert owó a máa convert ẹ̀ sí nàìjíríà money kó tó lè ṣe nǹkan tẹ́lómi ò ní lè gé o lè gẹrun fúnra ẹ̀ wàá máa compare owó kó tó lè gẹrun kó tó lè na sí finish now gbogbo eléyìí tẹ́ ẹ̀ ń sọ kì í ṣe pé bóyá kí tẹ́ bá fẹ́ búyàn kẹ́tẹ́ ẹ̀ búyàn mọ́sọ̀fọ̀ àwọn ọkùnrin míì gbà míì wá wọn gan òun pọ̀yàn lé ó ni valentine bonsin ọkùnrin mi àní ó ti bí mẹ́ta mi ò ni lati ra nǹkan kan fún this is the time to ah. appreciate your woman this is the time to say oh, thank you to her. báwo ni obìnrin tó gbó òkè ó ní olóbìnrin lẹ́gbẹ̀ẹ́ owó ohun tó wà lórí ẹ̀ ìwọ̀n kó tó di pé kìnìún ó wá wà lọ́dọ̀ ẹ̀wò nílé tí wọ́n bá kú kókè take this money do this alájí like kan ọ̀bẹ alájí kan ọ̀bẹ lọ́bì dáhùn yín ò ní pé kó má sọ ẹ máa understand ara yín nulẹ̀ ni tó bá feel láti ah. wọ kíṣìn bébì ah. ó yà jókòó jẹ́ kémi náà ṣe lé kì í ṣe pé o ò lè ṣe pọ̀ Mm. ẹni tó bá máa fẹ́ èmi ẹ worú mi mo ṣẹ̀ ṣe lé ní ni wọ́n wá bá mi ṣe lé hundred pound ni mo san hundred pound hundred pound ni mo san dóyin orí mi ni bọ̀ wọ́n ṣẹ̀ wá bá mi ṣe lé ni ṣé ọkùnrin tí ò lè fúnyàn ní twenty pound ló fẹ́ san hundred pound owó oorun pé mi ò nírú yẹn lọ́dọ̀ tèmi o ọkùnrin ọmọbi tá à ń kó sí irú àwọn òwúrọ̀ ọkùnrin tèmi ní nìyẹn ọmọbi tá à ń kó sí lọ mú ń bẹ̀ èmi ò lọ́kùnrin tó máa ma ṣẹ̀ máa ma fọwọ́ rí ara tó tó gbogbo sílẹ̀ ọlọ́run má jẹ́ ọlọ́run má jẹ́ kémi irú ọkùnrin bẹ́ẹ̀ hello. hello ma. hello ìyá mi. ah ṣáàtì ká mo bá sọ̀rọ̀. live and direct èmi ni. yes ma ọkọ obìnrin yóò mọ ọkọ tó ń sọ o obìnrin yóò mọ ọkọ tó ń sọ rárá rárá hmm. because nǹkan tó ń sọ ọ́n ti tó lọ́pọ̀ kọ̀ ń ṣe tó ń sọ ọbẹ̀ fún àánú lórí gbà o then nǹkan tọkọ ẹ fi ń ṣe ọbẹ̀ fún bóyá nǹkan ẹyọ ọkọ tọkọ ń ṣe nínú ilé nìyẹn o bóyá òun ló lọ ń ṣiṣẹ́ wá fún ọkọ gan pàápàá ṣé ń gbọ́ mi mà. mo ń gbọ́ yín ìyá mi. bóyá òun ló lọ ń ṣiṣẹ́ wá fún ọkọ yẹn torí kọkọ gan tó ṣe kó tó sọ pé òun ṣe responsibility kan nulẹ̀ ó máa ní reason àwọn ọkùnrin ò kàn déédéé ṣe nǹkan without any reason. wọ́n ti ẹ̀ ṣe é but it's not supposed to be it's not supposed to be a public thing ọkùnrin lè bẹ̀ fọ pátá ọkùnrin lè wẹ̀ fún ẹ ọkùnrin lè ṣe oúnjẹ fún ẹ but àárín ẹ̀yin méjèèjì ni má má yọ̀ ní orí ẹ̀ kankan mi ló ń bá mi sẹ̀ fún èmi àṣẹ it's not right kò ṣe pé bóyá right. it's not right at all. I don't try to don't don't think you want to use it to slight other people no kò sí nǹkan tó wà slight fún bẹ́ẹ̀. ọmọ mi ní fóun ló lọ ń ṣiṣẹ́ wá pọ́kọ yẹn ó jẹ́ pọ́kọ yẹn gan-an ó kàn wà ní ilé ni just like baby sister ní ilé fún un torí kò tiẹ̀ mọ̀ nǹkan tó ń sọ àtọ́ ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí n rí ọkọ tó máa máa bá mi ṣe ẹ̀fọ́ ọlọ́run ò ní fún mi nírú ọkọ bẹ́ẹ̀ ọkọ tó máa fún mi lówó tí mo máa lọ sọ́jà máa lọ rà máa ṣe ẹ̀fọ́ yẹn sílẹ̀ mo lè wá ní à mo ti ṣe kíní tọ̀tọ̀ ká wá sáàbẹ̀ ó lè wá jẹun tọkọ fúnra rẹ̀ gbé plate eh, tray kó gbé lọ sí kitchen bọ́ ibi ọlọ́run ò ní fún mi lọ́kọ tí máa bá mi ṣe ẹ̀fọ́ for what now tó bá dẹ̀ bá mi ṣe àárín àwa méjèèjì ni. To bá bá mi fọ pátá mi àárín àwa méjèèjì ni it's not supposed to be a public thing tí màá ma ma màá ma mẹ́rin màá ma yọ̀ lórí ẹ̀ no ṣé ọkọ to bá jẹ́ IT personnel ti jẹ́ pé owó to ń gbà lóṣù gan ah. tó bá fẹ́ lọ sọ́jà gan èmi gan ni màá ní má lọ jọ má lọ má wọrí má lọ sọ́jà ẹ má lọ <laughs> what are you talking about. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣe mi god bless you. mo ní kí n dá ṣètò yẹn ni my yes ma. lọ́nà má jẹ́ àwọn nǹkan mi wà tó jẹ́ pé tó bá ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó it remain láàrin wa it's not something you take out and celebrate is there's nothing worth celebrating ipe kò máa sọ wípé ẹ ọkọ mi ó máa bá mi fọ pátá mi tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ ẹ ọkọ mi ó máa bá mi fọ pátá mi á bá mi kó aṣọ mi sínú washing machine á bá mi lọ sọ́jà á season kìíní kan it's rubbish it's supposed to be between you because kò ń ṣe ṣe ọkùnrin what are you trying to say ṣé o ń try láti sọ wípé kò torí kò yé mi pé ó love ẹ it's not love ìyẹn ò ṣe love o ìyẹn ò kí ń ṣe love if you think that is love is not love ọkùnrin lè ṣe one off and tó bá dẹ̀ ṣe àárín yín ni but it's not something you should bring out kò gbé jáde kó wá máa sọ pé ọkọ mi a ṣe gbá a ṣe a ṣe gbá a ṣe even àwọn ọkùnrin míì even mo ti rí ẹni tó lọ bá àwọn ọkọ àtìyàwó settle ìjà rí tó dẹ̀ mọ̀ wípé ọkọ ilé yóò kì í ṣe nǹkan báyìí nínú ilé nǹkan báyìí lọkọ ẹ̀ ń ṣe fún ẹ ó wá lọ ń sọ lójú ọkọ àtìyàwó pé báyìí báyìí lọkọ tèmi ń ṣe fún mi kí lẹ́yìn tí ṣe ṣé òun dákún wàhálà yẹn ni àbí òun sẹ́tù ẹ̀ ọkọ tiẹ̀ ń sanwó ilé ilé tó ti lọ parí ìjà ọkọ ẹ̀ ò sanwó ilé ó dẹ̀ ń sọ níbẹ̀ lójú wọn ṣé òun bá wọn parí ìjà ni àbí òun dákun àbò fẹ́ kúkú polúkúmu ṣo fẹ́ dalé yẹn rú ó ní mo ṣe máa ń sọ pé nígbà gan ókè ẹ wo nǹkan tọ́kù obìnrin yìí sọ́ọ̀sẹ̀ ó bá ṣe fẹ́ lójú ló ṣe dábẹ́ ni pé kéèyàn máa ṣọ́ ọ̀rọ̀ sọ kéèyàn máa mọ ẹni tó máa sọ̀rọ̀ ẹ̀ fún tíṣù èèyàn bá ta èèyàn máa ń fọwọ́ bò ni kò ṣe gbogbo nǹkan lèèyàn máa ń gbé sílẹ̀ ló máa ń gbé síta i'm telling you kò ṣe gbogbo nǹkan a lot of things ní ọkọ àtìyàwó máa ṣe nínú ilé ọkùnrin máa ṣe fóbìnrin nínú ilé tí ò kì í ṣe iṣẹ́ obìnrin tẹ́pọ̀ tó bá sọ síta àwọn èèyàn máa ní ẹ́ irọ́ o níjọ́ tó bá ti sọ pé ẹ irọ́ yẹn ayé ayé òmù yẹn ti bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ nìyẹn àwọn nǹkan mi wà tẹ pé you keep it to yourself nobody wants to know what your husband is doing to you at home àwọn nǹkan tó bá normal ni kò sọ síta àwọn nǹkan tó bá wà abnormal tí ò ń ṣe nǹkan ọkùnrin don't say it out and apart from that mi ò ever sọ pé bíá mo sọ nǹkan kan tó bad nípa ọkùnrin gbogbo nǹkan tí mò ń sọ pé ẹ̀yin ọkùnrin ẹ take care obìnrin yín ọkùnrin tí ò bá fẹ́ take care obìnrin ẹ̀ shouldn't come on my platform láti wá mú obìnrin èmi ò ní obìnrin tó ń sin ọkùnrin obìnrin tí ọkùnrin ń sìn tọ́jọ́ ń sinra wọn ni mo ní ọkùnrin tó bá fẹ́ ṣe fifty fifty pẹ̀lú obìnrin this platform is not the best for you láti matchmake ọkùnrin tó ba de ṣe eighty twenty pẹ̀lú obìnrin ni mo fẹ́ mi ò fọkùnrin tẹ́ pé àjọ máa pín san fifty fifty ni àrífín máa wá obìnrin ò ní respect ẹ it is just normal Oh, normal tí bá lọ́kọ tó jẹ́ wípé kò kosi kosi sí kò ni tí mo dẹ̀ léèyàn tó sọ fún mi pé àwọn ọmọ ibi tá à ń kó sí bí ò tiẹ̀ ní tó ọkọ téèyàn ní tó yẹ pé máa sọ wípé àwọn ọmọ ibi tá à ń kó sí lọ mú ń bẹ tó dẹ̀ ṣọmọ tọkùnrin bá ti lè sọ fún ẹ pé lọ mú owó ń bì kan ìwọ gógó fúnra rẹ ò ní fẹ́ ṣe ọ̀kánjúwà ọkùnrin yẹn gan ti kó bọwọ́ bọwọ́ bọ̀ ẹ́ lọ́wọ́ torí pé ọmọ bọ́kùnrin yẹn ṣe tó ó dẹ̀ kówó síbi kan ó ní kó lọ mú wọ́gán wàá ṣàánú ẹ̀ ò ní wùwọ̀ kánjú wà wàá mú moderately débi wípé kò ní pa lára but tó bá ti di wípé ọkùnrin wà stingy ó hide nǹkan ọkùnrin tí ò ní tó tún hide ara ẹ ló ń ṣe torí pé tó bá ti bẹ̀rẹ̀ sí ní hide tó ń sọ pé kò sí tó dẹ̀ pé little one obìnrin yẹn máa fún ìpèsè ló ń parọ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ kóbìnrin mọbi tó tóbi sí tó kù sí wàá rí pé máa help ẹ bẹ́ẹ̀ tó bá wà stingy kò sí kò sí kò sí tó ń hide tọ́pìnrin yẹn dẹ̀ rí pé òun sọ O kò sí kò sí wọ́n fẹ́ ṣe nǹkan nínú ẹbí o sẹ́ǹdì owó sí wọn àbò rọ́wọ́ yọ pàápàá àwọn tó wà ní nàìjà tí ó máa níyàwó síbòmí tó máa ní kò sí kò sí tó máa fẹ́ ṣe bóyá fẹ́ ṣe ìyàwó nínú ẹbí ilé ẹ̀ náà ti máa wá ṣe é ṣé wọ́n máa wá ṣe ìyàwó nílé ẹ̀ wọn ò ní ná kọ́bọ̀ wọ́n fẹ́ ṣe nǹkan nílé ẹ̀ tó bá fẹ́ ṣe nǹkan nínú ẹbí ìwọ lọ lórí ẹbí ọ̀dọ̀ ti máa wá ṣe kò dẹ̀ sí kò sí kò sí kò sí lòun sọ fún yàwó ẹ níbòmíì o mọ̀ pé òun ṣe ra ẹni ó ń ṣe ra ẹni bóyá yàwó ẹ máa mí tèèyàn tó máa ní ọmọ bíi tá a kó sí lọ mú bẹ̀ kí ló kàn ó pé o tó kú mi rò pé mo bí brain obìnrin ṣe máa ń ṣiṣẹ́ abọ́mọ ṣeré ni ọmọ ń mojú òun ni náà ni obìnrin ṣe rí di ó ní obìnrin tó lè ṣàánú yín tẹ bá ní problem ní obìnrin tó bẹ́ẹ̀ pé ti fi nǹkan tẹ́ ẹ ní bá lò láti bere ẹ ti fi nǹkan ba lò bóyá along the line nǹkan wá dá páó obìnrin yẹn á rẹ́dì láti kú pẹ̀lú yín bẹ́ẹ̀ obìnrin tó rí eh ẹ ní nǹkan kan kan ẹ bá kú a máa sunkún atẹ́gùn ni nínú ẹ̀ a máa ní ọ̀tọ́ okùnkùn gbà tí òkú tẹ́lẹ̀ ṣe kúkúrú ń dènà ìgbésí ayé mi kó máa bá tiẹ̀ lọ at least ma free bẹ́ẹ̀ lobìnrin ṣe máa ń ronú bẹ́ẹ̀ obìnrin tẹ́ bá ti fi gbogbo nǹkan tẹ́ ní tẹ́ fi bá lò láti ìbẹ̀rẹ̀ ilé ayé yín tó bá dá páó á dúró tì yín èmi ti róbìnrin tó sọ fún mi pé ah ọkọ òun bàbá òun ni òun ò lè filẹ̀ torí pé ìgbà tí o sì ó dúró tì òun òun ò rẹ́dì láti fọkọ òun lẹ̀ mo ti rí rí mo dẹ̀ ti róbìnrin eh, ṣèbí ìgbà náà la wà tóbìnrin pé pé òun prefer láti save àlè ojú láti save ọkọ òun lọ tó bá rò pé bóyá o ní òfin mọ obìnrin tó bá dá páó fún ẹ obìnrin á máa gbàdúrà ikú fún ẹ ni tó bá sìkì gan kò ní de pampers fún ẹ bẹ́ẹ̀ tó bá bá obìnrin bí tó obìnrin ní conscience dé tó bá fi nǹkan tó ní bá obìnrin lò tó bá dápá obìnrin á dúró tiẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ máa ń ṣẹ́ pounds sí tí tí náírà ẹ lọ ṣàtúnṣe gbogbo ẹ̀yin afẹ́pọ̀nró náà ọkùnrin pẹ́pẹ́ àti fún obìnrin lówó kó lọ sọ́jà nítorí nǹkan tó máa tó máa jẹ́ ń bẹ̀ ẹ ẹ máa wá fẹ́ lọ sọ́jà lọ ra ẹran tó ti ṣá sílẹ̀ fúnra yín ẹ lọ ṣàtúnṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń béèrè rìsíìtì lọ́wọ́ obìnrin tó bá ti wọlé jẹ́ ń wo rìsíìtì nǹkan tó rà ẹ nǹkan tó rà ẹ lọ ṣàtúnṣe gbogbo ẹ̀yin tẹ́ máa ní kọ́bìnrin lọ sí Tesco torí wọ́n ń ṣe sales máìlì mẹ́wàá ní Tesco máìlì méjì ní normal one nítorí two pound different ẹ ní kọ́bìnrin lọ sí Tesco kó lọ rà lójú dá lórí lójú sale ẹ lọ ṣàtúnṣe òṣì ló ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin afẹ́pọ̀ ronú tẹ́ ń sá fún responsibility nítorí àti má lè tọ́jú obìnrin ẹ prefer láti wà single níjọ́ tẹ́ ẹ bá kú sílé wàláì kò sẹ́ni tó máa mọ̀ níjọ́ tẹ́ bá kú sílé kò sẹ́ni tó máa mọ̀ torí pé nítorí pé kẹ má ba kẹ má ba ẹ ní ọkùnrin kẹ má ba tọ́jú ọkùnrin nínú ilé àmì kẹ má ba tọ́jú obìnrin nínú ilé ẹ wá lọ tìtorí ẹ ẹ lọ sọ wípé ẹ nífẹ̀ẹ́ yàwó ìjọ tẹ́ ẹ bá lọ ní àtáàkì sínú ilé ẹ máa dákú yín kú yín kú ni àbẹ́ mọ̀ pé kéèyàn pé méjì nínú ilé ńgbà mi ó máa ń da téèyàn bá wúkọ́ èèyàn á rí ìkejì á bomi fún ẹ lọ́mọ nulé ẹ níyàwó nulé àwọn ti bà ti yín jẹ́ àwọn ò fẹ́ jẹ́ kẹ́ ẹ gbọ́bìnrin ẹ o ẹ lọ ṣàtúnṣe o ẹ̀yin ọkùnrin London torí ìjọ tẹ́ bá kú sínú ilé kò sẹ́ni ìjọ kẹta náà máa discover pé èèyàn ti kú sínú ilé téèyàn bá sọ wípé obìnrin ò obìnrin ò wà important àbí partner ò wà important ó ń tanra ẹ̀ ni tó bá ní ọlọ́mọ tó bá yàtọ̀ àwọn ọmọ yẹn àwọn ọmọ ìlú yìí tó bá lọ ń gbà mí wọ́n ń bójú wẹ̀yìn wọn ò lè inconvenient ara wọn nítorí tiẹ̀ tó bá ti ń lọ gan-an láti máa sọ fún ẹ pé mom dad go and look for someone go and look for someone ẹ lọ ṣàtúnṣe o àwa ń wá ọkùnrin o tó wá láti àwọn eh, tó àwọn tó ń gbé ní Germany tó ń gbé America, tó ń gbé ní London ẹni tó bá eh, interested candidate should call me èyí tó bá jẹ́ ọkùnrin gbogbo àwọn qualities tí mo kọ sí tí mo kà sílẹ̀ yìí ló ń láti ní ó láti wà sure láti lè tọ́jú obìnrin ó ń láti jẹ́ ẹni tí kò kì í ṣe dọ́là pound àbí euro sí náírà kó tó ná fóbìnrin o ò gbúdọ̀ wà ní kátígórì àwọn tó ń ṣe responsibility fifty fifty pẹ̀lú obìnrin you can call in on plus four four four four seven zero eight five one two three four. A lot of people called me after the shows yesterday, but mo máa better kẹ́ call ni during the show so that màá lè record the sílẹ̀. Then after show ni mo máa ṣe matchmaking ni mo máa ń padà pè wọ́n. But ẹ bá ń pè after the show kò help me. If you don't want to give me your real name, just give me a name. By the time I call you, you tell me your real name. A lot of people did that yesterday so wàá wá fún mi ní real name ẹ ti má padà pè but don't call me after the show and start giving me pé ẹ eh, mi ìfẹ́ pè yín nínú show ní káwọn èèyàn má bàa mọ ohùn mi ṣóhun ti yín náà ń ṣọ́ ni àìmọye èèyàn excuse me àìmọye thousands of people tó ní irú ohùn tẹ ní so interested candidate tó ní àwọn tí ò ní àwọn àwọn nǹkan tí mo kà sílẹ̀ yìí you can call me now on plus four four seven four zero four eight five one two three four mi ò fẹ́ i'm still tied to my wife because of paper torí pé tó bá filẹ̀ láfta paper ò lè jèrè obìnrin tó bá rí lórí platform mi eh, wọ́n ní àwọn wife beater ẹ̀yin ẹ̀yin wife beater ẹ jàjẹ́ kán mọ́rọ̀ yín dọ́dọ̀ mi ẹ jẹ́ kán mọ́rọ̀ yín dọ́dọ̀ mi Ma bá yín tẹ sórí àtẹ màá bá yín màá bá yín tẹ gbogbo àwọn wife beater yẹn ó sì ó sì àwọn àwọn ìyàwó tí wọ́n ń nà ó sì mọ yín lára ni tó bá ka yín lára yẹn pé yín ká tnt ẹ sọ fún hello. hello. hello sir. ẹ kalẹ́ máa o. ok máa ní ẹ kalẹ́ o. ẹ táwọn àti wọlé ló sọ mi. ṣọkùnrin ni àbóbìnrin. ọkùnrin lélẹ́yìn kì í ṣobìnrin o. táíwò lẹ sọ àbí. Táíwò bẹ́ẹ̀ ni. ok kí ni a lè ṣe fún yín sà. ọkùnrin lélẹ́yìn. ok sà kí lẹ fẹ́ sà. bẹ́ẹ̀ Táíwò. ẹ kí lẹ fẹ́. mo fẹ́ kẹ rẹ́gísítà mi. ok ẹ ọmọdún mélòó ni yín sà. mo fẹ́ kẹ pè mí tẹ bá ṣe program tán. mo ní tẹ̀sí ní obìnrin. ẹ ọmọdún mélòó ni yín àgbàlagbà lè ní o. ọmọ ọdún mélòó àgbàlagbà níye ọjọ́ náà. sixty five. sixty five ọmọ ìlú wo ni yín sà. sixty five ọmọ Iléṣà lè ní. ṣe rí benefit of calling and giving me your profile ni wípé bẹ́ẹ̀ ṣe ń kọ́lì àti bí ẹni tí ó ń pè báyìí ni táwọn èèyàn dẹ̀ pè mí létà pé ẹni tó kọ̀ báyìí báyìí àwọn ṣe níwèé bíbá yìí sà. ṣe ẹ níwèé. pátápátá mo ti dúró dáradára ní ẹ̀kọ́ àìní. ok sixty five ìyàwó yín kọ́ sà. òun mi jáde. can you imagine? yín jáde níbí báyìí. tó wọ́n gbìyànjú láti pé òun ló lé mi jáde. at sixty five obìnrin lé yín jáde kí lẹ ṣe. bẹ́ẹ̀ni. kí lẹ ṣe sà kò sí kí ni mo mi ò mi ò mi ò kò rí ẹjọ́ rò àkéésì mi dàárọ̀ yìí in fact after a month tó lé mi jáde ni mo ṣe lọ pe pásítọ̀ pé kó má ṣàjèjì sí mi o èmi ló pé oṣù kan kérékéké tí mo fóun tóbìnrin ní kí n kúrò nílé òun so the pastor was like ìyẹn fẹ́ lè ya wèrè pé kí ló kí ló ń jẹ́ bẹ́ẹ̀. ẹ bọ ẹ sà wọ́n bẹ̀rẹ̀ dá eh, sí chọ́ọ̀kì dá sí. hello sà hello bàbá mi Mr Taiwo èyí ló kóṣù kan tóbìnrin sì lè yín jáde ẹ sì lè rin ìrìn pé kẹ́ parí ẹ kò tí ì pẹ́ oṣù kan sì ní sà. hello. hello sà. hello sà oṣù kan sì ní ẹ sì lè parí ẹ kì kì í ṣe oṣù kan ohun tí mò ń sọ yìí december thirty one ló dé mi jáde. last last year two thousand and eighteen december december december thirty first two thousand and eighteen. àwọn ọmọ yín wá ń kọ́ sáà ọmọ wà lọ́dọ̀ ẹ̀ mo dẹ̀ ń fún ní owó tó bóyá owó ló ní trust meanwhile before then ó ti fi ó ti pe ọlọ́pàá sí mi àwọn ọmọ wà lọ́dọ̀ ẹ̀ o. ṣé àwọn ọmọ yín wá ń get in touch pẹ̀lú yín sà. of course ìkan tẹ̀ ṣe bẹ́ẹ̀ dè ní àná mo dẹ̀ get in touch pẹ̀lú ẹ̀. ṣé tábà bá yín tábà pé obìnrin náà ń kọ́ sà bóyá ká tiẹ̀ wò bóyá ó lè settle at sixty five àbí kí lẹ́ni mo sọ ọmọ mélòó lẹ bí fúnra yín sà. hello òun fẹ́ sẹ́tù òun fẹ́ sẹ́tù hmm. ṣùgbọ́n mi ò ní tẹ̀sí wọn ah, gbogbo tí mo lè ṣe gẹ́gẹ́ bí ọkùnrin ni mo ṣe òun náà ṣe pọ́ọ̀sì mi lórí pé. bàbá bàbá ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ mọ reason wọn ní oh, èṣù téèyàn rí ní ọ̀sán gangan ó mà sàn ju áńgẹ́lì tẹ́ ẹ mọ̀rin ẹ̀ lóòkùn at sixty five tó bá fẹ́ sẹ́tù ọmọ ti wà láàrin yín tí kò ṣe bóbi ẹ̀ka pọ̀ ṣàgbèrè even nígbà míì tẹ́ bá tó bá tiẹ̀ ṣàgbèrè ńkan a sixty five ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ relationship. sẹ́rí o tó bá after the program after the program ẹ pè mí. ok ok màá pè yín after the program ẹ ṣe sọ sí. after the program ẹ pè mí. Hmm. màá pè yín sáà máa pè yín. tẹ́ bá pè mí màá lè sọ máìdì mi àwọn tí n bá lè sọ màá sọ. ok sir màá pè yín after the program sir. ẹ ṣe. all right. bless. Yeah. Um, the the number to call is plus four four seven four zero four eight five one two three four. If you are interested in matchmaking and you have all the characteristics and the qualities of a good man, if you do not have all of those things, please do not bother to call me please tẹ bá ṣì máa rì ẹ má pè mí nítorí ọlọ́run mo ṣe fẹ́ divorce ni i'm on the verge of divorcing i don't want to hear if you have any health related issues i don't want you hello. hello anita. hello sir. yeah yeah abiodun lorúkọ mi. okay ọmọdún mélòó ni abiodun o. ọmọ amẹ́ríkà mọ́ ọmọ ọdún mélòó. amẹ́ríkà ní wáyà wọn ni. ọmọ ọdún mélòó. forty three years. forty three years. ọmọ ìlú wo ni Abíọ́dún. ọmọ Ògùn state Nàìjíríà. ọmọ Ògùn state ṣ'Abíọ́dún níwèé. no. ẹ ọmọ mélòó ni Abíọ́dún ti bí. ọmọ mẹ́ta. níbo làwọn ọmọ Abíọ́dún wà àti ìyàwó àwọn ọmọdé tó wà ní nàìjíríà. àwọn ìyàwó ń kọ́. wọn ní nàìjíríà. ọmọ ìyàwó mélòó ló wá bí ọmọ mẹ́ta yẹn o. ìyàwó kan náà ni. bó wa wá kí ló wá wà láàrin àwọn ìyàwó àti Abíọ́dún báwo lẹ ṣe ń communicate pẹ̀lú àwọn ọmọ yín ṣe ṣì ní ẹ ṣì ń communicate pẹ̀lú ìyàwó yín ẹ ṣì jọ ń sọ̀rọ̀ ẹ ṣì wà pọ̀. ẹ ọ máa ń sẹ́ǹdì kan sáà àwọn ọmọ ìbẹ̀rẹ̀ onítọ́jú àwọn ọmọ ìṣẹ̀fẹ́ ní lórí àwọn ọmọ. ẹbọ yín àtìyàwó ṣì wà pọ̀ náà ẹ kò kọ̀ sí ń bí ni yà kò sí mi. bọ ẹ ṣì wà ẹ ṣì máa ẹ ṣì ní kinní pọ̀ àbí. a sì máa ń sọ̀rọ̀ dáadáa yà. ẹ ẹ jọ mi ò fẹ́ yín lórí platform yìí ẹ má bínú o you are not um, you are not qualified to have a woman on this platform ẹ má bínú ẹ ṣe yà. wọ́n ti bá wa ṣe. so um, anybody tó bá for if you want to call in from anywhere all over the world apart from enu mi ò gbà bọ̀ ẹ má bínú ti ń sọ fún mi bá ṣe máa organize ti nàìjíríà bọ̀ ẹ má bínú mi ò yín kéré o mi ò kóyan yín kéré nàìjíríà náà. Hello. Hello. Hello, Finta. Ma. ẹ̀ka ẹ̀ka lẹ́mẹ̀ẹ́ ni mo pè sí lẹ́ẹ̀kan yìí. Mo mọ. èmi náà máa ń dorúkọ mi ní yínká mà. kí lorúkọ yín. yínká lorúkọ mi. ẹ láti mo kódó. <laughs> of course. ẹ ṣe jàre ẹ ṣe ṣé olú ni ti yín àbí adé. adé ni mà. torí gbogbo yínká máa ń mo kódó ni o ọmọdún mélòó ni yín. i'm forty. forty years ọmọ mélòó mẹ́ta. ọkọ yín kọ́. àá sí papọ̀ ọmọ. ọmọ ìlú ni yín. oh my god. ọmọ ìlú wo ni yín. ọmọ ìlú wo. ìwé ńkọ́ pépà. ìbàdàn ni mà. ìwé ńkọ́ ṣe níwèé. of course okay. i do. all right i will get back to you. all right all right Yami. I have your detail already. I have your detail already okay okay. àṣẹrí ah, ẹni sùúrù o ṣẹrí ẹni sùúrù píkṣọ tó sẹ́ndì sí mi yẹn tó sag èmi ò rò pé yẹn responsible woman kan máa rí píkṣọ yẹn ó máa accept yẹn o tó gbé ṣòkòtò síbi ìfùrọ̀ yẹn kò ní gbà o. Hello? Hello, ma. Just checking up on you, ma. Ẹ kú ma. God bless you. Yes, ma. Yeah. Okay, let's see on show, ma mo wà mo wà ah. live. all right ma all right ma because it's still feeling live here i'm watching. thank you. all right ma. ẹ̀yin tẹ́ bá máa send the picture bá a ṣe rí ni bá a ṣe rí ni bá a ṣe rìn là ń kó ni ìrí ni sí ni sọ ni lọ́jọ́ ìsúnmísí ni ìgbẹ́tẹ̀ga. hello. hello ẹ kálẹ́. ẹ kálẹ́ o olùdarí nàìjíríà ni mo ti ń pè. mo mọ. ok mo fẹ́ ọkọ ni. ẹ ṣe àtìṣe ti naija for now. ẹgbẹ́ ìrírí sí nìsọ̀ni lọ́jọ́ dress the way you want to be addressed and ìsímú oní ìgbẹ́tẹ̀ga o lè fẹ́ wá responsible woman kọ́mọ mi wá gbé ẹni tó fi ṣòkòtò sí bàdí ìfurọ̀ tí gbogbo ìdí ò ṣe gba ṣòkòtò tó jẹ́ ibi abẹ́ fùrọ̀ ni ó gbé ṣòkòtò sí kó wá lóun fẹ́ rí ìyàwó kò possible o ò lè rẹ́ni tó máa responsible pọ̀ síwájú kó lọ rajà lọ tó bí tó ti ń ṣe matchmaking àwọn club girls kò ń ṣe lórí platform yìí àwọn to wa responsible tó wà decent àwọn náà múra wọn lórí platform yìí bó o bá sọ pé o lọ mura bíi rasta mi ò ní fi. hello. hello ma mo ti pè mo ti pè ń tẹ̀lé sí get back to me. kí ló ṣẹlẹ̀ lórí kíni. lórí matchmaking. mi ò ṣe matchmaking nàìjíríà nísìn. nàìjíríà kọ́ mo sọ fún pé mi èmi kọ́ ni mo wà mo sọ fún pé mi sí nàìjíríà níbo lẹ wà ẹ fọ Dubai náà nísìnyí mi ò tí ì lágbára ẹ mi ì ní parọ́ mi ì ní parọ́. ọ̀sẹ̀ mà wípé wá lọ wọ ṣòkòtò wá gbé síbi abẹ́ fùrọ̀ wá sẹ́ǹdì ẹ̀ sí mi èmi ò ní lè sẹ́ǹdì ẹ̀ sóbìnrin torí bí n bá ṣe rí nǹkan tí n bá present ó mì mi gan fall sínú category nǹkan tí mo present ni so tí n bá ti if kí n tó sẹ́ǹdì picture ẹ má bínú pé tèmi ga jù bóyá nítorí iṣẹ́ tí mo ti ṣe rí ni mo máa ṣorí iṣẹ́ tí mo ṣe ẹ ẹ rí pé mo máa sọ pé ẹ ò sẹ̀rí ẹ ò sẹ̀rí wò a máa ń ṣe interview débi wípé a tún máa ṣe swimming interview swimming wàá lọ wàá lọ swim twenty five meters swimming interview a máa ń ṣe wọ́n á wo eyín ẹ wọ́n á wo èékánná ẹ wọ́n á wo abíyá ẹ wọ́n á gbóòórùn abíyá ẹ wọ́n á wo eyín ẹ wọ́n wo èékánná ẹ tó bá lọ fún interview so gbogbo kinní yẹn ó ti wà lára mi ẹ má bínú tó bá send picture sí mi èmi máa kọ́kọ́ access ẹ i won't just mi ò ní send pictures mi kí send ẹ no tí n bá ti access ẹ tí ò bá ti kójú òṣùwọ̀n èmi ò tiẹ̀ ní fi wá mi tiẹ̀ ní mi tiẹ̀ ní kọnu ẹ̀ sóbìnrin kankan so you have to be very careful with me Me, ní kò pretend o torí tó bá pretend mo mọ àwọn questions tí mo máa béèrè lọ́wọ́ ẹ̀ to máa fall but you can't send me a picture To tó to tó to tó lọ òun wáyàwó ó wá gbé eh, ó gbé sí abẹ́ ẹ̀fùrọ̀ ibi ikùn Ibi ṣòkòtò máa ń wà pẹ̀lú belt neatly ó wá dress bíi rastas ó dress bíi omo? ọmọ kìíní ó wa fi pe èmi ma present yẹn fóbìnrin èmi náà ń lọ́mọ obìnrin I won't do that ọmọ mi obìnrin ò ní gbèrú ọkùnrin yẹn wálé àwọn OPP yóò Yo yá yá kẹ wá fi ìpè bóyá ó máa I won't accept that no I won't accept that so to bá send mi irú picture yẹn To fi ipò fẹ́ impress me. unfortunately o ò lè impress me pẹ̀lú ẹ o o ò lè impress mi pẹ̀lú ẹ gbogbo <laughs> wọn ní a malian <laughs> èmi ò láwọn tó fẹ́ fẹ́ malian lórí platform me tí ó ti yẹ yín ó ní mo sọ pé i am not doing anything casual àwọn tó bá wà lórí platform mi mo fẹ́ kó invite mi fún wedding àwọn kan ti wà the virtue of it mo fẹ́ kó invite mi fún wedding mo fẹ́ kó pè mí kí wọ́n á sọ̀rọ̀ níjọ́ wedding wọn èmi ò ní àwọn afẹ́dóra wa mi ò ní yes it comes with uh, owó but mi ò wá owó pàpàǹdùgí mi ò wówó èpè so tó bá wá sórí platform mi To ba fe send the picture ẹ̀ sí mi send the picture ọmọlúàbí sí mi má gbé picture ṣòkòtò sábẹ́ fùrọ̀ má gbé pípẹ́ fúnra ara ẹ̀ kí picture e ti give ẹ̀ out wípé o wà responsible I don't want that má kí picture ẹ̀ má ti give out mi ì E ẹ mọ̀ pé mo ò sọ̀rọ̀ religion mi ò ní kó borí àbí kó bo ọrùn but èmi ò kí ń ṣe ọmọdé ọmọ ni mi when I see your picture from your picture I know you màá ti mọ fifty percent about who you are already pẹ̀lú picture ẹ àgbé picture sábẹ́ ìdí wàá ṣe o ẹlòmí ah no no no it, it's not going to happen on my own on my program God bless you dress the way you want to be addressed that is the key the key word there when you are coming on my platform behave ẹ má gbàgbé ó dàbí nígbà tí mo ní telegram tí mo ní whatsapp group a lot of people joined that group because they thought amama sọ̀rọ̀ okú àtòkù amama share ọyàn share òògùn hello a lot of them joined because wọ́n fi pa mama sọ̀rọ̀ okú àtòkù mama share ọyàn but when they came wọ́n wà disappointed because nǹkan tí wọ́n expect kan ni wọ́n bá. hello hello. ẹ̀yin tẹ́ wà ní London kí lè tẹ́ kí lè tẹ́ lè pè straight tí kọ̀ọ̀kan bá wọlé sí ajá yín dànù ní ìdẹ̀ nípè padà. ok ṣé kí n pè normal call. ó bẹ́tà because tí kọ̀ọ̀kan bá wọlé ó máa já yín dànù. ok. àwọn take home to mommy lèmi ní lórí platform mi ò take home to mommy take home to daddy mi ò fẹ́ àwọn tó máa kọlẹ̀kúnlé tó máa ní ta ló ń béèrè ta ló ń béèrè no èmi mo are very very strict o when it comes to things like that ẹ lè pè mí ní bóyá mo ní OCD i'm very very strict when it comes to pé irú nǹkan báyẹn wá wá wá wá wá ọmọ tí mo bí tó jọkùnrin gan twenty one bí dá kó gbé ṣòkòtò sí abẹ́ fùrọ̀ níbo ló ti fẹ́ ṣe níbo ló ti fẹ́ ṣe kò ní happen so báwo mo ṣe máa wo máa send pictures mo wá dúró bíi opp wá ṣe báyìí wá ṣe kínní ta ni mo fẹ́ send yẹn sí nínú àwọn obìnrin tí mo ní lọ́wọ́ it's not me tiẹ̀ ní send ẹ̀ mi ní send ẹ̀ rárá. So once again, don't forget to visit www.automaticnaturalproducts.co.uk for your 24 hours perfume. It's very good and The number to call is 079999 61242. Is 079999961242. Don't forget to contact um, www.automaticnaturalproduct.co.uk and the code to use is TNT2021 Tebafera, no more lọ́wọ́ and fún T. tẹ bá ní fibroid tẹ bá ní problem pẹ̀lú àti lóyún tífà tí bá ń ba yín jà ẹ pè débọ̀ débọ̀ fún detox tea lórí plus four four seven four six six two three five seven six eight plus four four seven four six six two three five seven six eight fún nǹkan mo wọ̀ mo mọ̀ọ́mọ̀ wọ̀ wá ni pé a rí ẹni tó interest ẹ pè Mario Mario Thompson exclusive òní nylon wọn rèé àwọn wọn dì níbẹ̀ fún mi ni wọ́n tún gbé kan wá lánàá o wọ́n tún bring another one lánàá ṣẹ́rí Mario Thompson exclusive báàgì wọn lè lémi sọ kọ́bọ̀ ẹ pè ní wọn gbà lọ́wọ́ mi Mario um, Thompson exclusive wọ́n wọ́n nfa àwọn aṣọ tó ti tó ti ṣe fún mi ní ti ẹ̀mí ká Mario Thompson exclusive lórí zero seven four one four six five seven nine nine zero hello my sweetheart. My darling. Hello. Hello. Hello. Mario Thompson exclusive lórí zero seven four one four six five seven nine nine zero ẹ pè wọ́n gbogbo àwọn kini star Jonathan tí wọ́n rán yẹn wọ́n wọ́n wà very very good wọ́n ṣe àwọn ló ṣe lè fún mi and probably I'll be changing my mind mo ní máa wọ aṣọ bíbá ẹ mọ́ wọ́n ti àwọn lọ ṣe pẹ̀lú material mi ì san anything but wọ́n wà affordable you can contact. hello. ẹ ká ló máa o. ẹ máa kalẹ̀ o ṣàlàáfíà lẹ wà. àdúpẹ́ máa. àwọn hmm. àmà mo ti ń tún àwọn mẹ́sẹ̀gì títí tí ẹ̀yin reply mi mo rẹ pé wọn busy bẹ́ẹ̀ kí wọn ṣíṣe message. ẹ má bínú o live ni mo wà o. kílẹ̀. mo wà live. ok ok ok. Hmm. ọ̀sán pé pé mo tẹ́lẹ̀ message ẹ̀ kí n má decline bá pé ẹ busy lọ́wọ́ ni. ẹ jọ kí ni mẹ́sẹ̀gì tẹ̀sẹ̀ ṣe lè sọ mẹ́sẹ̀gì tẹ̀sẹ̀ ǹdí nísìn. àwọn wà ọ̀la ó wà ní orí báyìí tó tẹ̀ ẹ jọ nítorí Ọlọ́run mẹ́sẹ̀gì mélòó ni mo fẹ́ máa mo fẹ́ máa reply i have a live as well ẹlòmíà kò send the message a ní can reply Me ní reply especially when you ask me question when i leave this platform you have any question to ask me you have to pay my consultation fee i'm not going to reply you kẹ́ sọ message yẹn dọ̀tún la mẹ́ta mi ò ní down and this is multi pass information pé ah ti ṣe matchmaking nigeria and you keep Eh, eh, asking me for ọkùnrin for obìnrin what do you expect me to say mi ní dáhùn mi ní dáhùn ẹwẹ́ ní ìsìn ó lóun send message mo ní message wo ló send ó ní ó wà lórí kínní why can't you tell me this is the content o nǹkan tí mo sọ leléyìí o ẹ ní ẹ ó wà lórí kínní kí n tún padà lọ wò ó message mélòó mo fẹ́ máa kà message mélòó mo fẹ́ máa reply i have better things to do i have other i'm sorry i have other things to do mo ní nǹkan míì tí mò ń ṣe my life is not tied to this program mo ní nǹkan míì tí mò ń ṣe eh mo have sent you message eh i've been calling eh you don't reply messages i'm not duty bound to reply any message especially when i don't have time and when i read through the message mo dẹ̀ rí pé kò ń ṣe nǹkan tí mo lè reply sí mo kàn máa ignore ni mo máa ignore ni because a lot of things that ti just saw, tẹ́lẹ̀ me, ò ṣe matchmaking fún Nigeria? ẹ máa pè mí ẹ ọkọ ìyàwó ẹ kinní kan ó easy láti gbà yín tí bá ní òkè o ẹ lọ máa san kan you quickly go and pay but i don't want to do that I want mo ti gba nǹkan lọ́wọ́ wọn gan mo máa wá bí mo ṣe máa sort wọn out i'm not doing for Nigeria for now mo ń wo bóyá máa organize matchmaking party when i'm coming so people will come and máa meet ara yín otherwise i can't do anything eh mo send the message i'm not i'm not me check any message ẹ má yí mi lórí i have other things i'm doing ẹlòmí á pè mí ní 2 am mi ní gbé mo ṣe máa wò rè o ko pe ko du content ọ̀la torí ko at the end of the day tin bá ma gbé kò sí nǹkankan tó tangible tó fẹ́ sọ eh ṣá ti yan ká nìyẹn that is my number it is expected pé mi ni mo máa gbé ṣá ti yan ká nìyẹn eh mo kàn ní kí check yín ni you can't be doing that you can't be doing that so tí ba wa tí ba wa tẹ bá ń ṣe bẹ́ẹ̀ ẹ̀yin tẹ ti ṣe bẹ́ẹ̀ lẹ ti kọ́ mi lóro ẹlòmíì tó ní nǹkan tó serious tó fẹ́ sọ mí ò tiẹ̀ kí n gbé mọ́ kó pè kó lùkọ́ tèmi ò ní gbé i won't pick it ṣáàtì yín ká nìyẹn ò ń pe nọ́mbà mi ò ń béèrè ṣáàtì yín ká nìyẹn ẹlòmíì àwọn fẹ́ sọ̀rọ̀ bóyá ó tu two ó ní twenty naira àbí two hundred naira nígbà tó pè ẹ káàárọ̀ mo dẹ̀ ti tẹ̀ ẹ ẹ kújọ́ mẹ́ta ẹ pẹ̀lẹ́ àwọn fámìlì ńkọ́ ẹ pẹ̀lẹ́ báwo ni wàá ti fi bí one two minutes kíyàn i don't have time for that nígbà tó bá ti kí kíkí bá ní ẹ sọ̀rọ̀ máa kọ̀ pa fóònù ni ẹ ní to call and go straight to the point irọ́ ẹ pẹ̀lẹ́ ẹ kújọ́ mẹ́ta àwọn fámìlì ńkọ́ ẹ báwo ni wẹ́dà òun yẹn ṣé kò pọ̀ jù bóyá mo bóyá bóyá mo wà in the middle of something mo kàn quickly quit pé kí n gbé àwa máa kí mi ẹ pẹ̀lẹ́ ẹ kújọ mẹ́ta fámìlì ńkọ́ ẹlòmíà máa bẹ́ẹ̀ sọ̀bẹ́ ni pé ni yín ẹjọ́ ń jẹun ni ẹ tiẹ̀ wá pè mí látijọ́ kí ló dé mo dẹ̀ send message ẹ ká now ẹ ka mi na i'm not duty bound to read your message i don't have to. pèmí ní a.m. pèmí ní a.m. fẹ́ seven eh, a.m. àwọn ní ni at two a.m. ní nàìjíríà tàbí ẹ̀yìn let's work on that and ẹ jẹ́ ká respect ara wa ẹ má jẹ́ ká máa máa abuse àwọn privileges kọ̀ọ̀kan táwọn èèyàn bá fún wa ẹ jọ nítorí ọlọ́run you can't be doing that you can't be treating me as if I don't have a I, no, I don't have another life apart from this program if you treat me like that kó pe dọ̀túnla mẹ́ta mi ní down most, most of the time gan fóònù mi máa ń wà silence mi tiẹ̀ kí n gbọ́ and then omi àwa máa pè you must pick this call. Hello. Ẹ má bínú, èmi pè yín lánàá ẹgbẹ́ kọ́ mi. Ọ̀nà wa ti sọ̀rọ̀ lánàá, mo ní detail yín, mo ti kọ detail yín sílẹ̀ náà, a sọ̀rọ̀ lánàá náà. Náà sọ náà mo pè yín, mo kúrò mi ṣe mo ṣe ń pè yín, ẹ̀mẹ́ta mo pè yín, mo bó èèyàn sùn mo tẹ̀. Ẹ Oh my God, ó máa a ti sọ̀rọ̀ lánàá, mo bá lóde ìsọ̀rọ̀ lánàá. I spoke with her Hello? I will call her back. Hello? Hello, ẹ sọ̀rọ̀ sá o. I'm calling from UX. All right, my dad. I want to find, um, I want to find out if you have a matchmaking for anybody in UX. Yes, sir. I'm based in New York. Yes, sir. I do have, sir. What's your name, sir? Just give me what any name. You don't have to mention a common name that people know you with. Just give me your middle name. I'm fine yeah, with that. I'm, my middle name is Olufemi. I'm a lawyer. I'm a lawyer by profession. Ah, àwọn èèyàn máa rọ́ọ̀ṣì yín wọ́n máa rọ́ọ̀ṣì yín gan lọ́ọ̀yà ní Amẹ́ríkà wọ́n á rọ́ọ̀ṣì yín bàjẹ́ Lawyer <laughs> in America. How old are you, sir? I. What do you say? How old are you, sir? I'm five seven, fifty-seven okay. years old. Where are you from, sir? The state? I'm I'm a Nigerian. I know. Yoruba man. Uh, from where, sir? I'm from Ogun State, part of Ogun State. I'm a typical Ijebu man. Good. How many kids have you, and where's your wife? Um, we've been separated for over 12 years. Are I have four kids. Four kids. Where are your children? They are grown up. The last kid, they are the last kids are the last kid is around 18 years old. Where are your children? Where are I they? have two. My, I have two in UK. I have two in Nigeria. Good. So you are the only one in US. How about your wife? Where is your wife? She, we've been separated for long before I relocated to US on my own. I was formerly in UK before I went to Nigeria. Did you say five? business and when things went so, I came back to you. I, I relocated to US. instead of. So you are practicing. You. are a practicing lawyer in US. I'm not for per se. I'm not practicing per se, but I studied law. Okay. I I work with the New York State. Okay. As a as a counselor with the state with the New York State. So and I'm trying in my ratification, God be on my side to be able to practice my profession. Okay, sir. Alex, I'm, I'm good at what I'm doing currently now. You are in New Are you side. are you in New, New York, sir? I'm based in New York. Okay, that's fine. I will get back to you before the end of today. Trust me, because I already have no someone problem. for you. You're welcome. Yes, sir. You're welcome. All right, sir. Because I text you, I text you yesterday. I didn't see your test. I'm so sorry. Please Just uh, no pardon my manners. No problem. That was why I decided giving you a call. God bless you, sir. Bless I will you. come back to you after the show. Thank you. Pro I promise. The, the, the Lord will the Lord will continue to strengthen you and be And me. Thank You're you so doing much, a sir. Good, fantastic job. Thank you. I appreciate you. you. Thank you. Thank yeah. you, sir. Thank you. So as I was saying, kini monsolono. mò ń awa lọ́nà. Then ẹlòmíì wá máa pè. Wọ́n wá máa pe. incessantly. Wọ́n pe. pè incessantly pé bíi pé. You must pick this call. Imagine somebody calling me like four times. Bang, bang, bang, bang. I'm not going to pick it. I won't pick it. Me only pick it. Because about pick it at the end of the day. Amani, eh, eh, eh, eh, mo kàn ní how are you ma ṣé òtútù ò mú yín ma, ẹ pẹ̀lẹ́ mà and and this matchmaking thing àwọn tí mo ti bring you see some people asking me and telling me I rò pé free ni oh you think i will just sit down here and i will do all of this stress ẹ lọ bèrè láwọn tí mo ti bú pọ̀ kẹ́ bèrè pé báwo ni mo ṣe ṣe i i stand to be corrected ṣàṣàlẹ́ni tó máa ṣe bí mo ṣe ń ṣe ẹ lọ bèrè lọ́wọ́ wọn pé ṣé dọ̀la ṣé mi ò kì í ti ń mọ́nítọ̀ wọn tó yẹ pé àwọn gan tó bá ti dàárọ̀ fúnra wọn náà máa send test sí mi pé we are doing fine because wọ́n mọ̀ pé mo máa pe àwọn ẹ lọ béèrè bí mo ṣe ń bring wọn together tí mo máa wá ṣe adúrú yẹn tó tẹ máa máa ní ẹ ó jẹ free you know let's think how could you i'm in london for crying out loud and i live in a big place mo gbogbo ẹnu ni mo fi sọ pé ibi tí mò ń gbé tóbi big place so ke ba le mo iye tí mo máa san níbẹ̀ And I have other bills that I service. Ẹ máa sọ pé mi ò mọ̀ pé máa bí kinní kan torí àwọn kan tí máa ti rí pé wọ́n sì máa block wọn ní pam mi ò ń fẹ́yàn ní second chance tí bá ti rí pé ọ̀rẹ́ ò tálì o ti ń ṣe ségesège o ti mo ti rí slide irọ́ nínú kinní yẹn mi ò ń fúyàn ní second chance Rara ká gbá mo máa mo máa di pa and you will never come back to me kò sí nǹkan to fẹ́ sọ so i'm just gonna round off this program if i don't have anybody to fẹ́ pè wọlé mọ́ but i still need people from um, canada from um, from germany from france from london from everywhere apart from our uh, eh, arab countries maybe eh, dubai oman and naija for now ẹ jọ̀ọ́. ah yes o so this platform no be raw platform o ẹni tó bá ti ẹni tó bá ti wá tó bá ti wá parọ́ fóbìnrin níbí báyìí àbí tó bá ti wá parọ́ fọkùnrin tó bá jọ́kùnrin tó parọ́ fóbìnrin ó kó ẹ̀ máa lọ bẹ̀rẹ̀ kẹtẹ́ ni màá tún bẹ́ẹ̀ fi kún ì ń ṣe ẹ́ tó bá jọ́bìnrin tó parọ́ fọkùnrin tó bá sọ fún ẹ pé ẹka lẹ́bẹ̀ wọ́n kí ẹni o wọn ò ní bèrè nǹkan tó ń tà débi tí wọ́n ra ọjà tó gbé sórí igbá bí ó ti rí nù hmm, ẹ ṣé o ẹ ṣé God bless you all I'll see you before the end of the week or if I don't see you end of the week I'll see you on Monday tí n bá lè I'll see you on Monday but the matchmaking on Monday is gonna be on YouTube and if you think if you are still interested you can just go and subscribe to my YouTube channel my the quiz is coming up on the twenty-two of this month and it's strictly for Nigeria láti jẹ owó ṣe mọ̀ wípé a fún wọn ní opportunity láti ṣe matchmaking so I have ten people to win fifty thousand naira five five thousand each àwọn kan jẹ twenty five thousand ní last ní Monday so anika increase ẹ sí ten people for five thousand on the twenty-two of this month ó dàbí pé next Monday Monday after the one coming so a máa ṣe lágbára Ọlọ́run ẹ ire lójú owó ń rí o ẹ jọ nítorí Ọlọ́run. hello Sikiru. hello ẹ kalẹ̀. ẹ kalẹ̀ o. ṣé ìṣe bá ṣe tán àbí mo lè sọ̀rọ̀ báyìí. ó lè sọ̀rọ̀. hello hello mò ń gbọ́. mo wà live tó bá feel comfortable láti sọ̀rọ̀ live you can talk live if you don't feel comfortable then we can talk after the show. okay. if you don't feel comfortable to talk now then after the show call me. okay. all right my love. so ẹ̀yin èèyàn I'll see you guys some other time. Have fun, ah, lady. mo ti mo sọ fún pé mo ní detail ẹ lọ́wọ́ tí mo sọ pé ó beautiful. mo ní lọ́wọ́ Hello, ma. Sister, ṣé a padà sọ̀rọ̀ lánàá ni? no ìgbà tí tí bá ń sọ̀rọ̀ lórí fóònù àmì níbi tẹ́ ti ń ṣe program Maybe iṣẹ́ go mo wà ń gbà yẹn tí ẹ sọ pé òkè kí mo wá ń sọ pé òkè gàbà sí. ṣé mi ò dẹ̀ tẹ́kẹ̀ ẹni mi ìtẹ́ ìdíje oyin. no mo dẹ̀ ní bẹ́ẹ̀ méjì mẹ́ta mi dẹ̀ fẹ́ máa wàhálà yín fún. ṣé mi ò tẹ́ ìdíje oyin sílẹ̀ ni kí lorúkọ yín. ó dà pé àríkẹ́ because ó bá mi lójijì mo wá láríkẹ́ abínkan tí mo ní mo ní outbreak ẹni tí èèyàn gan bá kú. yes na àríkẹ́ from Texas hmm, hmm, hmm. forty two years. Eh, eh, eh, brọ́dà mi kan wà níbí yìí tó ní pé kí n má yín ẹ má dá lóhùn o eléyìí máa lò yín sọ́gọ̀ọ́ máa fi yín lẹ́nu ọlọ́run má jà ríru ẹ̀ àwọn eléyìí ti ní ẹnì tó I màá sọ̀rọ̀ nǹkan tí mo fẹ́ dábàá tí mo ṣe fẹ́ ká sọ̀rọ̀ ẹ máa mú ríyàn tí mo jẹ nǹkan yín gan lè máa sọ fún mi pé ríyàn báyìí ni mo fẹ́ ẹ lẹ́yìn gan máa sọ fún mi nǹkan tí mo fẹ́. Ilesha. When I talk to you. Ilesha yeah. mi. Yeah, don't worry, I will give you a call. I have your number. Mo ṣàmọ̀pá ti sọ̀rọ̀ lánàá. Ẹ̀yin lẹ sọ pé èèyàn break heart yín nítorí ẹ̀ pé. ẹ orí fóònù ni mo ti sọ yẹn fún yóò rí kí ni ẹ orí program. a máa sọ̀rọ̀ later I will call you later ẹni yìí ti máa ẹni yìí máa ó máa já àti yìí máa skyrocket ni bó ṣe máa break ẹ á break ẹ more than ten times. àwọn ìwọ̀n wait for him. àwọn náà ń ṣeré yìí. So um, I will call you back after the show. Mo mọ̀ pa ti sọ̀rọ̀ because mo rí ojú yìí mo sọ pé beautiful face. So I will call you back, don't worry. Hello? I will call you back after the show, I promise. Eh? Hello? All right, ma. No I will call you back after the show. Yeah, I'll... Eh, well, that lacks lewa, yeah. Okay, ma. Yeah. Okay. All right. Màá gbójú yín síta, màá gbójú ẹ̀ síta ń Alone, you don't. I'll gbé ojú you síta ń sìn. <laughs> so um, ẹ jẹ́ ká máa fi sí ìṣe àlọ ní agbára ọlọ́run gbogbo yín ẹ try láti lọ bá mi ra láti lọ visit www.automaticnaturalproducts.co.uk ọ̀kẹ́pọ̀ wọn sórí zero seven nine nine nine nine nine six one two four two fún twenty four hours perfume ó sì ń ta wàràwàrà eh, code tẹ máa lò ní tnt twenty twenty one tẹ bá fẹ́ lórí website wọn ó tẹ bá ti pè wọn ẹ ṣáà mention code yẹn fún àwọn ọmọ tí fún àwa ìyá tí àwọn ọmọ wa ń grow tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe period a ní ìdẹ̀ fún àwa tá a mọ̀ wípé bedroom wa a lè lò fún bedroom wa a lè lò fún èmi máa ń pọ̀ ẹ̀ sínú nǹkan tí mo fi mop bedroom máa fi mop nílẹ̀lẹ̀ bedroom mi ni bí mo ṣe máa ń ṣe nìyẹn apart from pé mo máa fi ń sí ara mi so kó tó di ìgbà náà kó tó di maybe end of the week or sunday or mo mọ̀ pé definitely monday we have another program ire o. Double.